الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان افضل الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أنتم الله سبحانه وتعالى أثر الخير النبي صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى حكمك عليه حكمك عليه وأما تعالى الذي يحكمك رمضان إلى النبي صلى الله عليه وسلم في سبيل القيامة àní òní wípé ọjọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ wọn nínú oṣù rọ̀mọdọ́ọ̀nù ọdún one thousand four hundred and forty two àwọn tẹ̀síwájú lórí àlàyé tí ó mọ̀ lórí tó náà. sọ̀rọ̀ bí a ti tẹ̀síwájú sọ̀rọ̀ àgbègbè sọ̀rọ̀ àríkọ́ wọn láti tún lọ́wọ́ lọ́wọ́ al-Qadr òun náà ni àwọn ti pé ẹ̀sùn wà lónìí. Sọ́lá tó kọ́ lù nínú àwọn tó wà lò ìlú òun náà ló wà ẹgbẹ́ pé áyà rẹ̀ ń jẹ́ bí áyà márùn-ún. Ọlọ́run wà lè sọ lọ́wọ́ fún wa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 ní iná àǹtẹ̀máwò di lẹ́yìn àtúntò. ọlọ́run bá dìkẹ́rẹ́ ó bẹ̀rẹ̀ sóra yìí pẹ̀lú ìgbàmíyè. ìyọ́nà ọba ìjọ láti ẹ̀yìn ara rẹ̀ tó kàkiri rẹ̀. ọ̀la ìyẹn pàmí owó. ضمير العظمة أو دلالة عليه إن الله عليه السلام إن ونقول أسدد أواه أنزلناه في ليلة القدر أولا صوت في ليلة القدر في أرو أبيه الله عليه السلام ضمير èyí tá a máa lò fún èèyàn tó pọ̀ àlùkàtọ̀ pé ọdún yìí tí a máa fi gbé èèyàn tó bí lọ́jọ́ tó ti wà nínú èdè tó wá náà ìgbẹ́pẹ́ tá a bá ń sọ̀rọ̀ fẹ́ nìkan tí a máa lè káàtọ̀ fún kéèyàn yìí tí èèyàn tó pọ̀ a bá ń sọ̀rọ̀ wọ́n sọ pé àwa lọ́lọ́ jẹ́ pé àlùmọ́ lò fún èèyàn kan láti kékeré láti fi ṣe àtọ́lé ẹ̀ńtọ́ yẹn. Àwọn ọba àdìjọlá wa ti gbọ́dọ̀ ìfara rẹ̀ pé kí ni àwa lè àlọ́ má ti dá ìsọ̀tàdàbò wọ̀tàdà nítorí tó fi ọlọ́run ọba àdìjọlá. Ó wá ní àjọ náà a sọ kalẹ̀. Bàbá ìrùkọ́ wa bẹ́ẹ̀ yìí kìí tàbá sọ ní ẹ̀rù nínú ìdí lárúbáwá tá a ti ti kọ́ náà tó láti ní kó darí lọ bìkan kó lọ sọ́kà sí ìgbàkà nítorí pé sọ bí ó kì í dáwà àìrí arọ́pò kọ àti kó mọ sọ́kà sí ọkọ tó rọ́pò ọlọ́run bá àlejò ọlọ́wà ní aṣọ kalẹ̀ kí ni nǹkan tí ọlọ́run bá àlejò ọlá sọ kalẹ̀ òun náà ní Al-Qur'an àárín tòun dúró jẹ́ pé ọlọ́run bá àdéjọ ọlọ́run ti sọ̀rọ̀ nípa rẹ̀ sẹ́yìn ayé alákọ̀ọ́kọ́ náà nù ètò tó báyá ti ń sọ̀rọ̀ ọbọ̀ níbẹ̀rẹ̀ súrà yìí tó fi wá padà wá tọ́ka sí i pé Al-Qur'ani ni àmọ́ kí ló fà á òun náà ni pé nǹkan tí ò sí èléjì bẹ́ẹ̀ ni pé kọ̀mí òye Al-Qur'ani lọ́lọ́ ní darí bá pẹ̀lú àwọn àgbọ́yé mìíràn tó wà nínú àwọn tó rà nínú Al-Qur'an tó jẹ́ pé tá a bá gbọ́ àwọn àyà yìí papọ̀ mọ́ àyà yìí òun náà ni ó máa fi rìnlẹ̀ fún wa pé ọlọ́wọ́ àríjọlá ń tọ́ka sí pé ọ̀hún sọ̀kalẹ̀ òun náà ni Al-Qur'an sáà bá lọ ní owó nú Suratul Baqarah ọlọ́run bá ní ìjọba sọ pé ṣáàrù ọmọbọ́n alẹ́bí ń zìlà fi ìlú kùrán húdà ní náàbì wà báyìí náàbì nílẹ̀ lòhúdà wà lùkùrán ọlọ́run bá ní ìjọba ní oṣù ọmọbọ́n èyí tí ọlọ́run bá ní ìjọba sọ alùkùrán kalẹ̀ húdà wà báyìí náàbì nílẹ̀ lòhúdà kí alukur'ani kó bá lè máa jẹ́ ìmànà fún àwọn èèyàn wa bayyinatin minal huda wal furqan ó sì máa jẹ́ àlàyé ìfọ́síwẹ́wẹ́ nínú ọ̀nà àmà wal furqan ó sì máa jẹ́ tí ó máa ṣe òpinya láàrin ọ̀rọ̀ àti òdodo ẹ̀rí pé nínú àyà yìí ọlọ́run bá àlejò láti dá kọ alukur'ani níbẹ̀ wípé nínú oṣù Ramadan tá a ti sọ Al-Qur'an kalẹ̀ bákan náà sábàtúrọ̀ ní wo inú àyà ní nínú Al-Qur'an tọ́lọ̀ ọba àdìsọ́lá sọ pé inna anzalnahu fi laylatin mubarakah ọlọ́run ọba àdìsọ́lá ń dájú àwọn aṣọ kalẹ̀ fi laylatin mubarakah nínú òru kan tí a ṣe sí tí orí pọ̀ nínú ẹ̀ so eléyìí ló mọ̀ ń tọ́ka fún wa ìpè sábà a rí pé àyà kan ọlọ́run bá nìkẹ́lá ní wọ́n sọ alukurani kalẹ̀ nínú Ramadan a tún ní wọ́n sọ kalẹ̀ a tún rí àyà ní wọ́n sọ kalẹ̀ ní òru tó jẹ́ pé kíni tó jẹ́ pé alukur'an ọlọ́ọ̀bá àdìjọ́lá ń sọ wípé àwa la sọ alukur'an kalẹ̀ ọlọ́ọ̀bá àdìjọ́lá wá ní ilẹ̀ ìdásí kọ́sù ní òru òru alukọ́sù àwọn onímọ̀ nípa tẹ̀síọ̀ gbólóhùn alukọ́sù yìí ọ̀nà méjì ni wọ́n tún sí tó wọ́n tún alukọ́sù sí aṣọ́rọ̀ yàní òru tó sọ pé tó jẹ́ pé òru tó ní iyì òru abiyì òru tó tóbi. bẹ́ẹ̀ ni a rí àwọn onítàkùn yẹn tí wọ́n túmọ̀ rẹ̀ sí pé lẹ́yìn látò fàájú ayé lẹ́yìn látò tẹ̀kùn yìí òru kádàrá òru tí ọlọ́ọ̀bà àdìjọ́lá tí ó tẹ̀kẹ́ ni yóò kọ kádàrá. wọ́n ní àwọn kádàrá nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́dún. ní òun yìí òun náà ni ọlọ́run bá àdìsọ lámà káwọn mọ̀láìkà ọ̀kan lẹ́yìn tí ó ti dédé pẹ̀lú ìtọ́jú wà ní láwùjọ alìmọ̀ṣọ́ òun náà ọlọ́run bá ọdún kan. òwe ajẹ́ pé ìtumọ̀ méjèèjì àti ilẹ̀ òru òru náà tó nítorí orí ilẹ̀ òru nítorí pé òru yìí ẹ wọn náà lọ́wọ́ bá àlejò aláṣẹ kí ni wọn náà yóò kọ kádàrà nǹkan tó ṣẹlẹ̀ àtẹ̀kùdíhù àtànàwì tó kádàrà bí ìjó ṣẹlẹ̀ ní kíni bí ìjó ṣẹlẹ̀ lọ́dún tó fẹ́ kó jẹ́ pé àtẹ̀kùdíhù lọ́múrí wọn náà bẹ kádàrà bó láti lo ìgbésí ayé wa kíkọ ọ̀kan náà lòun náà èyí tó wà nínú hadithu Abdullahi bin Mas'ud radiyallahu anhu èyí tó sọ pé àlọ́ إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة ó ní àdúgbò sallallahu alaihi wasallam ní dájúdájú ẹni kọ̀ọ̀kan inú yín ó kó ìdẹ́dà rẹ̀ jọ sínú ya rẹ̀ arba'ina yawman nutfa ní orí ti ogójì ọjọ́ òun náà yóò fi wà ní kí ni àtọ̀ thumma yakunu alaqatan mithla dhalik lẹ́yìn yóò wá sí kí ni yóò wá di ẹ̀jẹ̀ kíkí yóò di ẹ̀jẹ̀ kíkí lẹ́yìn ogójì ọjọ́ mi tó máa yà kúrò nùmọ̀ gàdá ní ìsìlàdà rí lẹ́yìn náà yóò tún wá sí kí ni yóò tún wá di bá sí ẹran yẹn kọ́tọ́ máa yẹ kúrò ìsìlàdà ní dèjé ẹran tí ẹ̀rẹ́ gbogbo ni tí ẹ̀yìn ẹ̀bá nípàtà ẹ̀bá gé ẹran ní dèjé ẹ̀ tẹ̀lẹ̀kọ̀ọ̀kan tí ẹ̀ kádùrà máa yọ sóko tó ọmọ ìlú nù wá sí kéde ìlú nù wá sí bẹ́ẹ̀ wọ́n máa yorùbáru ilẹ̀ yìí mẹ́lẹ̀ lẹ́yìn ìgbà náà ọlọ́run bá àríkẹ́ lọ́wọ́ aná màláìkà sí wọ́n kó fi ró màláìkà yìí lọ́wọ́ bá àríkẹ́ lọ́wọ́ sí kéde kó wá fẹ́ ní ti là nígbà tí ọmọ bá gbé ogójì ọjọ́ lọ́nà mẹ́ta èyí ti ṣe one hundred and twenty days èyí ti ṣe déédéé oṣù mélòó oṣù mẹ́rin wàyí umaru fi arba ìtẹ̀lmáàtì ọlọ́ọ̀bà àríkẹ́ olówà pa aláṣẹ yóò pa màláíkà aláṣẹ kó pa àwọn nǹkan mẹ́rin kan bìkẹ́sìbì rísìkì yìí wà ájàdì yìí wà àmàlì yìí wà tẹ̀kí yún áùtàrí kíkọ yìí tí wọ́n kọ nígbà tí wọ́n wà nínú ìyá yìí òun náà ni àtẹ̀sí olùrẹ́gbò yìí òun náà ni kọ bẹ́ẹ̀ yóò ti èyí tá àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́n bá àlejò láti kọ́ ẹ́ tó ti wà nínú láwùjọ ìmàkù nínú ẹ̀ náà ni ẹ̀ tó jẹ́ pé inú láwùjọ ìmàkù bì í inú mọ ọlọ́wọ́n bá àlejò láti kan ló wà kò kẹ́ni kankan tó mà wọ́n náà ní màdà ìta àmàláìka ni ó mà láti pè lọ́wọ́ bá àlejò lọ́wọ́ àgbà àmàláìka tí ó yá ẹ̀kọ́ ìgbà ìlà àmàláìka wà lókè ni wọ́n náà ni wọ́n wà kọ́ kí ni wọ́n wà kọ́ bìkẹ́sì bí orí ìsìn yìí wọ́n ní kí àmàláìka kọ́ àyè ti ọmọ àríṣìṣẹ́ ọmọ òun náà ni máa ń jọ ní lójú àwọn tó máa ń sọ pé ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ mo fẹ́ oṣù tẹ́lẹ̀ kìí ọmọ lójú oṣù kìí ọmọ lójú oṣù oṣù ó ti wà rẹ̀ nígbà tí wọ́n kọ gbà wọn nígbà tó wà lóṣù lẹ́nu ti kọ́ yọ kìí

ìwọ́n sì ti ń káyé gbà láti kọrí ikú rẹ̀ kọ́dà ìgbà mí wà tó jẹ́ pé nínú ríkú ọmọ gan òun náà ni bàbó ti gíní òun náà bàbó ti rí ríkú so wọ́n wà kọ ríkú ọmọ yìí àríbìsì rẹ̀ ẹ́ àríbìsìkú ríkú sáwà ń sọ yìí sí nǹkan tó pọ̀ yìí ètò kó nǹkan tó pọ̀ sínú yìí wọ́n kọ àríbìsì rẹ̀ kí ni ó máa jẹ́ nínú ọ̀sìn tí ó kọ́ wá tó àti gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́ọ̀bà àlejòọ́lá á di ìsìn látọ̀dọ̀ ọlọ́ọ̀bà àlejòọ́lá ìpèsè ní tọ́mọ òfin kíni tọ́mọ òfin lògbé sí ayé rẹ̀ níní kéèyàn máa ní ẹ́ gbígbọ́ tó máa gbọ́wọ́ jíjẹ oúnjẹ tó máa jẹ omi tó mu aṣọ tó wọ̀ atẹ́gùn tó fà sí mú gbogbo ẹ̀ pátápátá nínú àwọn àdìsí ọlọ́run ọba àdìsí ọlá yìí gbogbo ẹ̀ náà ni ló wọ́n lọ lọ́wọ́ wa ní ìgbé mélòó ní nílò àti nílò ní ìpẹ̀lẹ̀ nìyí ẹni wa ní mélòó kìí lọ́lẹ̀ wọn bá ní kà sí ẹni kà ó sì ló ń kà ìjọ tó bá ti náà tó òun náà lọ́jọ́ tẹ́yìn ó dákẹ́ wọ́n àyùkì rẹ̀ oúnjẹ tá à ń jẹ oúnjẹ tá à mú kátó wá sọ tó jẹ lọ́dún méjì ọdún mẹ́rin kátó wá sọ tó yẹn jẹ ní ogójì ọdún tẹ̀yẹn lò láyé àbí jù bẹ́ẹ̀ lọ ó sì ní calculation lọ́dọ̀ ọlọ́run ó ní yìí níjọ́ tó o bá ti jẹ́ pé òní jẹ́ lé níjẹ́ yóò máa mú lómi ó ní calculation lọ́dọ̀ ọlọ́run ọba àdìjọ́lá níjọ́ tó yẹn bá ti mú tá ìtí wọ́n kọ́ ń jọ òun ẹ́ nígbà tó bá ti ọwọ́ ń kọ́ lọ ọwọ́ ń kọ́ lọ títẹ́ ìjọba ti sáńtì yóò ṣe ìgbé òjà kò sí gbogbo àwọn àjùbí ìgbà ti tán àjùbí kọ̀ọ̀kan àjùbí ti lẹ́ di ẹsẹ̀ rẹ tó fi ń rìn nígbà tó lè bá ti tán ẹsẹ̀ tó gbé má bí wọ́n kọ́ bá ti tán ọwọ́ tó gbé má títojú bá ti tán ojú òní náà má bí ṣe tí bá ti tán etí ògbọ́rọ̀ má títí ẹnu bá tán ẹnu òsèkínì ẹnu sọ̀rọ̀ má ẹ̀ẹ́n yóò wá lọ lè darí síbi kí ni àjàlì alábìnrin wa àjàlì yìí wọ́n wà á kọ àṣìṣò tí ó lò láyé ẹ̀rí àṣìṣò tí ó lò láyé òun oníwà kásẹ̀ gbogbo ẹlẹ́ oníwà kásẹ̀ gbogbo ẹlẹ́ ẹlòmí ojú òye lédè ẹ̀ẹ́n ojú ó lọ sí ẹlòmí ohùn yóò lọ sí onílé sọ̀ọ̀má ẹlòmí ẹsẹ̀ yóò lọ sí onílé lùmá ẹlòmí ojú ni ó lọ jẹ́ orúkọ rẹ̀ ẹ̀ẹ́n ọwọ́ yóò lọ sí gbogbo sọ́nà ọba ìfìríkì ara yóò lọ sí ẹlòmí ìsìn ìgbẹ́ tó jẹ́ pé jíjẹ mímu rẹ̀ yóò sàn bá jùlọ jẹ tó sàn mara ń bẹ lọ tẹ bá fún jẹ kò ní jẹ tẹ bá rọ sí lẹ́nu yóò pọ̀ tẹ bá fún sí lẹ́nu tó láti ó ní yóò tú ó ti sànù tó bá tutù tí ó jẹ ẹ tó bá tutù tí ó tó wà á jà yìí wọ́n tún wá kọ́ kí ni wọ́n pa àsìkò tí ìlú láyé. tásìkò tí yóò bá wá lò láyé yìí tásìkò yóò bá wá tó kò sí gankan tí ó lè kún kò sí tí ó lè kún. ọlọ́run bá lè gbára sọ pé ìdájá ajaluhum la yasta'khiruna sa'atan wa la yastaqdimun la yastaqdimuna sa'atan wa la yasta'khirun. nígbà tí àsìkò oníkálukú bá ti tó kò ní lè ṣẹ́jú kò ní lé wákàtí kan ẹ̀ kò sì ní ṣẹ́gìnrin kò sì ní dínkù ẹ̀ wọ́n tẹ́ mi rẹ̀ lókòtò ní wọ́n sì fà á kékeré wọn ò jó ṣẹ́gìnrin wọn ò jó jó jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ ẹnìkan ò jẹ́ mi ẹnìkan lókòtò àkọọ́lẹ̀ tọ́lọ̀ ọba àdìsẹ́ láti sọ fún kálukú ni ẹni tó ń lọ sí mẹ́wàá òní ṣẹ́gìnrin kò lè dínkù sí mẹ́jọ ẹni tó sì lọ mẹ́wàá kò sí nǹkan bí ẹni tí dẹ́sì tó kú rẹ̀ rọ̀ adéwà tó kú rẹ̀ rọ̀ kò ní ṣe kíni kò ní kú má àjídèwé ẹ̀ àjídèwé kí ẹ má ṣe kíni máa rúgbó takété ìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ kú rẹ̀ bá ti tó ó ṣe kíni ó yà takété sínú gàrí ni kò sí nǹkan kan má. wọ́n kọ́ wọ́n kọ́ kí ni wọ́n kíni wọ́n tún wá kọ́ amẹ́lì yìí wọ́n tún wá kọ́ irú tẹ́tẹ́ yóò máa ṣe ìfẹ́ tí ó ṣe tí ó gbà yìí ṣe wọ́n ti kọ́ ìjọ ìyá jàǹdùkú ìjọ ìyá dánadáná ìdí ó yà gbégidínà ìdí ó máa dàlúrú àtẹ̀ndí ó máa ṣiṣẹ́ dáadáa ìdí ó máa da ìṣirú ẹgbẹ́ bí gbogbo nǹkan bá fi ń tutù tẹ́sí bá fi ń rojú tù nítorí owó ti ní pé kó sáà fi ń dá wà lálẹ́ bí ọmọ kọ́ màkà tó ń sọ pé kò sí ti jẹ́ kàfàrà ẹ́ nígbà tí ó ní pé gbogbo òlú ti ní ẹni tí máa dá àtàlẹ̀ máa wẹ̀ nígbà tọ́lọ̀ ọba àlekẹ́ láti kí ni tọ́lọ̀ ọba àlekẹ́ tó nígbà wá rí bọ́lá ọba àdéjọ láti dá ẹ tí máa ń gbó omi sínú àánú àwẹ̀ ṣẹgbẹ́ kò sáà ní ṣe kó má dìgbì níkan sọ pé ọyá ọdún wí tó wọn wá wò pé àkíra bẹ́ẹ̀ tún lè fi tún ṣe kíni ká fi gbogbo wàhálà wọn bá tún dá wàhálà ṣe lẹ tó ní kò sí ní kẹta bára tí ẹ bá báyàwó rẹ tó bá tún ìlú àwẹ̀ tó ní kò sí ní kẹta bára tani wàá gbélé lọ́wọ́ rẹ kọ́lá àwọn nǹkan bí àwọn bí ń tó jẹ́ pé ibi ò ní kàfàrà gan ibi tí wọ́n bá bàrà rẹ̀ dé wọ́n wọ́n kàfàrà fún un Ah, lọ́ba ti jẹ ọlọ́sàn àràbàdàrà òbí dára bàbára mú tí ò sí bàbára lẹ̀ ibi táwọn bàbára ọ̀daràn dé ìwọ́n wà sọ fẹ́ni sọ pé wọ́n ti báyàwó ẹ̀lú ọlọ́sàn o kò ní kàfàrà nú gbólóṣì wọ́n abẹ́ ìlú ibi tó kórì ti ti àbúrújọ nínú ọ̀rọ̀ tó sọ ọ̀pọ̀ àrọ́nù àdé àbúrò ẹ̀rọ nìkan ló gbà wá ìwáyà Aisha ń bẹ ni ti tó pọ̀ nú àwọn àdídù bẹ̀rìbù àmọ́ gbà tó jẹ́ pé ẹni tó jẹ́ àbá rẹ̀ tó tọ́ gan ẹ́ bèbù níyà ó ṣe kíni ó ṣòro àbá òrí bèbù níyà yẹn bí ẹni tó jẹ́ àbá rẹ̀ tòlọ́mọ kí ó ní màá sọ̀rọ̀ nípa àdìsù gẹ̀rí tàgẹ́kọ̀ọ́ náà padà síbi àbá rẹ̀ náà nù pé wàlùmọ̀tò ní àlùfáà ìlà àdìsù dàí òun náà wá padà síbi pé kíni àwọn gẹ̀rí nínú àwọn àdìsù àgbàláwò dàí ẹwà dáwò ọlọ́run ló ní kí èèyàn mọ̀ tán lẹ̀ ní lẹ̀ ọlọ́run ló ní kí mo jẹ́ kú ìwádìí tó bá àwọn olóyè ló wá kú ẹ̀yìn tí wọ́n máa ṣẹ́kẹ́lẹ̀ tí wọ́n máa darí ẹ̀sìn à wọ́n máa tẹ̀sí ọlọ́run lù ẹni sí kàkàrà tó máa lọ ní mú àyà kọ̀ àn ẹ̀yìn ó mú àyà kan ní sọ́ọ́dún sọ́láàtì ó wá lọ ní tó gbà kọ̀ọ̀kan tó wà nínú ọwá ní wọ́n mẹ́ta ajá òjúdà láàyè pàpàtó alámọ̀lẹ́sàwò ọ̀tọ́ ni nínú àjáláwò àgbàbárí àti ẹwà àgbákò ọlọ́run tọ̀rọ̀ nù fún àtúntọ̀ láti ẹ̀ ń sọ̀rọ̀ nípa kíkọ ẹ̀ tó kọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ ẹjọ́ òjò kí ni ẹjọ́ ti ìdá o ẹ má lè wọ jáde o tí wọ́n bá parí ìdá yẹn tán ẹ̀sìn bá mi kì àyàfi tí wọ́n bá ṣèbàjẹ́ tí wọ́n bá wù àbàjẹ́ lóko so ọlọ́run bá níta sọ fún yíò bẹ́ẹ̀sì gbàfọ̀yàwó nílẹ̀ àlà ọlọ́run bí o ọmọ ẹ̀ta hajj àwùjọ́dà wà ní ọ̀kadìdọ̀lá mọ̀nàmùtà ẹni tó bá ti wá tayọ àlà ọlọ́run ọba àlejòọlá ọ̀kadìdọ̀lá mọ̀nàmùtà ó tàbí sílẹ̀ ní ara rẹ̀ ẹ kí ló parí àyà ń láàkẹ́dì ní làálà wà yóò bá dàdáàrí ká àmọ̀ ọ wá wá ní ẹni tó bá ti kéde wá nítorí náà ẹni tó mọ̀mọ́ báyàwó rẹ̀ ẹni tó mọ̀mọ́ báyàwó rẹ̀ sùn nínú Ramadan irú ẹni báwọn ó ti ta iyọ̀ àlá ọlọ́run ọ̀tá àdá òjúdà láì ẹ́ ọlọ́run ti gbàwó kí ni wọ́n máa ń yẹta àdá òjúdà lá ọ̀fájọ́ aláàmọ̀nà ọ̀tá wú ẹ́ ó tún wá kó lọ sí pé ó sàbójú fún ààrẹ wọ̀zọ́ọ̀dì ní ẹjọ́ ìsàbójú fún ààrẹ àájà láwọn ẹ́ àdábàl àdínà àdàbàl àdàbàl àdínà ìyọ́lọ́ọ̀bà ìdẹ́sẹ̀ tẹ̀lé rò ọlọ́ọ̀bà ìjọba ti rí òfin wo lélẹ́yìn wà nílò ìjọba ọba àdìsọ́lá so ètò wa ṣe láàmú òun náà ni pé a máa máa rí àwọn ẹlẹ́mí náà wọ́n máa kọ́mẹ́ntì náà ah, káàrọ̀ yìí àwọn gbádùn rẹ̀ náà o ẹ gbádùn tí ó ṣe kìnnì tí ó tẹ̀sí ní irú a ráàjì a ọ̀rọ̀ mẹ́lẹ́lẹ́ yìí ìkànnì a ah, ọ̀rọ̀ classroom ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí classroom táàkì Islam táwọn wá pè ní kíni ká sọ pé ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ yàrá gbogbo nǹkan tó yẹ ọlọ́ọ̀bá àdìsọ́ láti ránṣẹ́ sáà nàbí sọ̀lá àdìsọ́ sálàm kò sí awonú ẹ̀ kò sáwo gbogbo ẹ̀ pátápátá fúnà ọlọ́ọ̀bá àdìsọ́ ránṣẹ́ sáà nàbí sọ kíni yá ayú ànàbí balẹ̀ ma ń zira ilé kàmi ọ̀rọ̀ bíg ẹ̀yin làm tẹ̀ fàál tọ̀mọ́ balẹ̀tẹ̀ àdìsọ́ alájà ìrẹ́ ànàbí sọ̀lá àdìsọ́ sálàm ntí ọlọ́ọ̀bá ẹ̀ tọ̀mọ́ àbàlẹ́sẹ̀ àlẹ́sẹ̀ tó o bá ti ṣe o ajẹ́ kó o jíṣẹ́ ọlọ́run ọlọ́run bá dìkẹ́ lásán ní wàláwù yà àṣírí mọ̀ká nínú nàìjíríà ọlọ́run bá dìkẹ́ lọ́wọ́ tìkínní yóò sọ yóò sọ kú nínú àwọn ẹni wa búrọ̀ àwọn èèyàn nínú àwọn burúkú bẹ́ẹ̀lẹ̀ ìlú wa nísìnyí ọmọ kékeré nì nísìnyí tó bá gbọ́ wàláwù yà àṣírí mọ̀ká nínú nàìjíríà ẹ̀ yóò rò pé tó tẹ̀lé inú ayà òun náà ní kékeré látàkà kùdárà káàdì wàlà àtàkà

tó bá ti ka àyà kan yóò tó ka nǹkan míì kún rẹ̀ tó bá kan yóò ka nǹkan míì rẹ̀. so ẹni tí ò bá wá mọ̀ òun mọ̀ rò pé bí kíni òun rò pé bí alukurani ṣe balukurani ṣe yóò ha bẹ́ẹ̀. ọlọ́run ọba àlejòlá ó ti sọ sí nínú ẹ̀sìn ó fi hàn nàbí sọ̀lá wàlẹ̀ sọ̀lá nàbí ti fi jíjẹ́ so kò sí ọ̀nà tí ẹnikẹ́ni tó jẹ́ oníbàjẹ́ tó lè gbà tí wàá fi kíni yóò wàá fi fi ìbàjẹ́ sínú ẹ̀sìn àyàfi ẹni tọ́kàn rẹ bá ti kíni ẹni tọ́kàn tẹ ẹ bá ti dọ̀tí ló kù. ọlọ́ọ̀bá alikẹ́lá sọ fún wa pé alukur'an ọlọ́ọ̀bá alikẹ́lá sọ kalẹ̀ ní Laylatul Qadr níta ti lọ́nu ìpè wọ́n wà ní kánṣe gíní òru kádàrá àwọn tán sọ pé òru tọ́lọ̀bá alikẹ́lá máa kọ kádàrá ni wọ́n ní àtẹ̀síwú àtìsánàwì kádàrá àkọọ́lẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ ní kíni ní ọdún kan ẹni tó pẹ́ parí ibi àdísí abdullahi bin masoud táà ń sọlọ yìí ó wá ní wọ̀ṣẹ̀fí yóní àmṣẹ̀ẹ́yì wọ́n tó wá kọ pé pé eléyìí bú yóò yà ní àmṣẹ̀ẹ́yì àbí kíni àbí eléyìí rí bí lè dínà wọ́pọ̀ wọ́n kọ̀ kánú méjèèjì wọ́n ti kọ bí àìsí rẹ̀ wọ́n kọ ẹ́ àìsàn wọ́n iṣẹ́ tí ó máa ṣe kí ni pé ṣé eléyìí àbí ní ìlú ẹ wọ̀rọ̀ bá ìdáhùn máa rò ní pé wa ṣe iṣẹ́ ọ̀tọ̀ ọ̀tọ̀ ní pé eré ní eré ní àbílẹ̀ ìgbé èèyàn tọ́lá ló wà ní pẹ́yà àdíjì rẹ̀ pé inna ahadakum la àmàlú bi 'amali ahli al-janna hatta ma yakunu baynahu wa baynaha illa zira' fa yasbiqu alayhi al-kitab fa ya'malu bi 'amali ahli an-nar fa yadkhulaha ẹ̀rí inú riwaya mi ó ní inna ahadakum la ya'malu bi 'amali ahli al-janna ay fima yabdu lin-nas

hátà ma yẹ kúnnù bẹ́yìnà wọ̀ bẹ́yìnà ilà mìíràn títí iji kù ju dédé no kalọ̀ láàrin rẹ̀ ati náà ẹ̀ ṣùgbọ́n alẹ́ yìí ti dáàbò ẹ̀ kíra sọ́rọ̀ ọba àríṣẹ́ láti kọ́ kalẹ̀ ayé kọ́dà sọ́rọ̀ kira àríṣẹ́ láti kọ́ kalẹ̀ pé ṣàìl eléyìí ya ni ba bá gbàwájú ẹ̀ ya amadu yà amadu ali ti wa inú tó yẹ kí ẹ máa bẹ̀rọ̀ ní gbogbo ọgbà òun náà ní kíni òun náà ní àṣàbà kọ́lọ̀ ọba àríṣọ́lá kó fi ẹsẹ̀ ẹ̀yẹ̀ múlẹ̀ lórí kíni lórí ojú ọ̀nà tó tọ́ a máa sọ ní gbogbo ọgbà yìí Allahumma ya muqallibal qulub ẹ̀ sẹ́ẹ̀kì ti pàdé bí alàjì èrè ọba tí máa ń ṣe kíni tí máa yí ọkàn bó ṣe wù dákun fi ọkàn ti fi rẹ̀ sórí ẹ̀sìn rẹ̀ eléyìí nǹkan tó ṣe wàlà púpọ̀ ni

àmọ́gbàtí ìgbọ́nà ọba àríkẹ́ láti kọ́ kalẹ̀ pé ó wà mí àhàlí àgbà àdá nínú àwọn ilé ilé ìyẹ̀lúwà òun náà ni tíra tọ́lọ̀ ọba àríkẹ́ láti kọ́ kalẹ̀ yìí tó sì kí ni yóò gbà wájú ẹ̀ yóò sì kí mùsùlùmí kọ́dẹ̀ ẹlòmíì wọn ò ní píìkì fún wọn ò ní píìkì fún ẹlòmíì ọkọ̀ wo náà ní pé àwọn ah, ìdáwà bá káàkiri ọlọ́run ti sàmẹ́lẹ̀ sílẹ̀ gbogbo táwọn ń bá káàkiri ga ẹ́ à ń pe jésù lónìí à ń pe níta lọ́la ẹ́ wáyá ń jésù wáyá ń mẹ́ta lọ́kẹ́ ń kiri wọn ọlọ́kàtà ìlàtà ìrọ̀lẹ́ owó gá ní mẹ́ta látà ìwà rú yóò wá ní kò tiẹ̀ gbọ́ ẹ́ kò tiẹ̀ gbọ́ kí ni àwọn mùsùlùmí yẹn ń sọ náà yóò máa ń gbọ́ yóò máa di à eléyìí ò takora wọn àwọn tó ti gba ìsìláàmù yìí tó jẹ́ pé ẹ́ wọ́n ní àwọn gba ìsìláàmù nípasẹ̀ George Bush a ò pé ah, George Bush jẹ́ tó kéde ìgbàlù náà kó George Bush jẹ́ àpẹyàn sínú Islam wọ́n nígbà tí ọ̀rọ̀ September 11 White House ní Amẹ́ríkà nígbà tó tẹ̀lẹ̀ ike tẹ́ ẹ sí tẹlifíṣàn lọ́sùn Islam Islam Islam ni wọ́n mọ̀ dákọ̀ Islamic terrorist nípa terrorist àwọn ènìyàn wọ́n sọ pé àwọn òpó Islam tó máa bá wọ́n àwọn sọ islam islam kí náà ń pè ní islam èyí kan tó ń dápọ̀ yìí kan òun àtọ̀rẹ́ rẹ̀ tó wá ní ẹja òun gúgú rẹ̀ káwọn òun pé kí náà ń pè ní islam kan wọ́n bá tẹ̀ sí gúgú wọ́n bá pè islam wá fún wọn wọ́n bá sàlàyé islam wọ́n bá ìṣòro ní sọ́kè introduction of islam islam báyìí báyìí báyìí wọ́n bá wù wọ́n bá gbé à ní ilé ti tẹ́ yìí kí ni ìyàtọ̀ sí bálabàlá bá wọn bá káàkiri láti jọ yìí so òun náà ní sábà bíkẹ́ sọ pé kí ni àwọn gba islam látọwọ́ george bush òun náà fẹ́ polongo islam láì dá ní làwọn yẹn bá ń ṣe kí ni làwọn yẹn bá ń tara rẹ̀ wọ́n ti ṣe kí ni wọ́n ti mọ islam tọ́lọ̀ ọba àlejò ọlá fẹ́ ṣe kí ni tọ́lọ̀ ọba àlejò ọlá ìdá àrádà Allahu nasra qabilatin àtàhàláhà ìta lálàhàtò tọ́lọ̀ ọba àlejò ọlá ṣe tán tó fẹ́ ṣe kí ni kàkà ó fẹ́ ta

wọ́n ní ọ̀nà méjì làlùkùrán gbà sọ̀ kalẹ̀ ọlọ́wọ́ bá àlejò alákọ̀ọ́kọ́ sọ àlùkùrán kalẹ̀ ẹ̀ ó sọ kalẹ̀ sí àtàmà ayé sísọ̀kalẹ̀ yìí sì ni òun náà ní sísọ̀kalẹ̀ ẹ̀ka tó tó òun náà ló sọ̀kalẹ̀ gbogbo ẹ̀ pátápátá tòun náà ní tó sọ̀kalẹ̀ nílẹ̀ ilẹ̀ tó ń ó ní kí ẹ̀ wá rí ìsọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà wá ní àwọn tí sọ̀kalẹ̀ bárùkù á ní wá dúmí tí wọ́n ń sọ̀kalẹ̀ lẹ́yẹyọ àyà mẹ́rin lónìí ọdún ìtura kan lónìí ẹ̀ àyà mélòó kan lónìí tó òun náà ní sọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ìbámu pẹ̀lú kí ni pẹ̀lú àwọn àdáàb bọ̀wà fáyà ìbámu pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ ayé ń sọ̀kalẹ̀ kí ni bàbá ṣẹlẹ̀ ayé ń sọ̀kalẹ̀ ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó ọlọ́run bá àlejò lá ní òun ló ń sọ Al-Qur'an kalẹ̀ في ليلة القدر ní òun tí a sọ yìí lẹ́lẹ́tù bọ́lì dáa sọ yìí inú ayà sọ́rọ̀tù bàbára òun náà láti gbọ́ yé pé inú rọ̀mùbánà ló wà torípọ̀ ọlọ́ọ̀bá àdìsẹ́lá sọ pé sáàrù rọ̀mùbánà lẹ́bí ìzílà fi mú kùrán àjẹ́pẹ́lẹ̀ látòkọ́dù yìí ó inú rọ̀mùbánà inú ẹ̀ ló wà yàtọ̀ sí àwọn ìsọkúsọ ní báwọn ìlú ní báwọn ìlú sọ pé lè látọ̀ fàdú pé àwọn ìlú ló wà nínú nípò sàbáàn àwọn ìlú ló wà nínú gíní ilẹ̀ nípò rọ́jàbù tó àtàwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì pé èyí tó nílẹ̀ òun náà ní pé gíní òun náà ní pé lẹ́yìn látọ̀ fàdú ó wà nínú gíní ó wà nínú oṣù rọ̀mọ̀dọ́ọ̀nù ọlọ́ọ̀bá àríkẹ́lá wá ní wà máa àjọ́ọ́ta máa lẹ́yìn láti ìfàjú kí ni tó fi máa ilé àlẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀gbá tá à ń pè ní kíni ẹ̀gbá tá à ń pè ní ilé láti ìfàjú gbólóhùn yìí áyà fi sọ bí oṣù ìgbésókòó òun náà ni a máa rí nínú Al-Qur'an tọ́lọ̀ ọba bẹ́ẹ̀ nípa àwọn tó tóbi a máa sọ pé ní a máa pé ọ̀nà ọba àdìjọlá nípa alùpàá àlá nípa ọjọ́ ìgbìyà ìgbìyàmù ọlọ́ọ̀ba àdìjọlá ní alùpàá àlá malùpàá àlá wà má àjọrọ̀ ọ̀tà tí ó gbọ́rọ̀ yìí kó lè mọ̀ pé nípa nǹkan tó tẹ́kẹ́ nǹkan tó wù ú. ẹ̀rí ká tó sọ̀rọ̀ nípa àlùfáàkọ́ tó ní àlùfáàkọ́ àlùfáàkọ́ wọ́n na àjọ̀rọ̀ ọ̀gá máa yí àkọ́. tó bá kan náà lọ́wọ́ àyè sọ́lá sọ nípa ìlànà kọ́ọ̀tù ó ní wọ́n máa àjọ̀rọ̀ ọ̀gá máa lè ìlànà kọ́ọ̀tù. kí ló ti fa ìyá àdáṣọ láwà àríwá sọ́lá òru káàkiri kí ni káàkiri ní lẹ́yìn àtòkọ́ọ̀tù òru àbíyí òun kádàrá kúrò nípa ìlànà ìṣòwò àwọn àdìsọ́lá ọlọ́run bá àdìsọ́lá wá dúró òun náà fún àdìsọ́lá àwọn àdìsọ́lá ọlọ́run bá àdìsọ́lá ní lẹ́yìn láti olùkọ́dìrí khayrun min alf shahr ọlọ́run bá àdìsọ́lá ní lẹ́yìn láti olùkọ́dìrí àwùjọ yìí khayrun olóore min alf ju ẹgbẹ̀rún jùlọ ẹgbẹ̀rún tìrìsì tá a bá calculate ẹ̀ yóò mọ fún wa ní ìgbà bí eighty three years ó lè kàkà eighty three years ó fún wa ní àwọn ọjọ́ mi. sọ̀rọ̀ ọ̀la ìjẹ́ wọn sọ fún àgbẹ̀ òwúrọ̀ ẹ̀yọ̀ kan lóko yìí ó lóore sí mi lọ ó lóore lu ẹgbẹ̀rún oṣù lọ. yàní dáadáa bí àbá ti tẹ̀ ẹ̀ ẹ̀ sáfẹ́ yóò bá tẹ̀ ẹ̀sán ẹ̀yẹ olórí mìíràn olórí ìlú ẹ̀sán tẹ́tẹ́ ẹ̀ bá ti ní ẹgbẹ̀rún tí ò bá sí ọgbẹ́ ìfẹ́. àwọn ọmọ nípa tẹ̀sí wọn wá ní ìjẹ́lẹ̀ ìdájọ́ ìpàdé yìí ìjẹ́ àwọn àdúgbò àtẹ́sọ̀ bá wà lọ́sọ́lá fún ọlọ́ọ̀bà àdúgbò àti ẹ̀sìn àbí ó ti mú gbogbo àwọn àdúgbò àti kọjá náà. wọ́n ní àlùmọ́ àdéhùn sọ̀rọ̀ àwọn àyè sọ̀rọ̀ àwọn ìṣàn ọlọ́ọ̀bà àyíjọ láti rí òru ìlú ìta lọ́rùn. wọ́n ní yóò gbà òun náà àdéhùn gbogbo àwọn ìṣẹ́ ló ti lọ ọlọ́ọ̀bà àyíjọ láti rí ẹni wọn máa tún ẹni wọn máa gùn ẹni wọn máa gùn. tó jẹ́ pé nígbà ẹ̀mí yẹn yóò fún wọn ní láti ní láti máa ṣe àwọn dáadáa àwọn ọba àdìsọ́lá ní kílà tẹ́lẹ̀ tó wúlò láàrin àwọn ìjọ wọn wọ́n làbí pàdé ìlé alùpàtà nàbí ìlà àbùkù nà àmà alábi tó bá àdìsọ́lá tí tó wúlò láàrin àwọn ìjọ rẹ̀ kí ní pè wọ́n ó lò náà ìṣẹ́lẹ̀ àti ìpìlẹ̀ títí ẹgbẹ́ ilẹ̀ ń gba bí ẹ bá lò ó tún ló fihàn inú àdùnmọ̀ àdàbí alábi kan tó lè àdàbí lónìí ọmọ ọdún tó lè àdàbí lónìí títí àwọn bá ẹ̀wọ́n wò ní ìlú tí bá ti máa wọ sẹ́fìtì tí bá ti wọ éjì láti máa wọ lóbi ẹ́ ẹ̀dì jágbà àwọn akọ́ pé èèyàn wọ one twenty láyé àwọn wá fi ní nǹkan tó jẹ́ pé níjọ́ nǹkan wọn máa ma one twenty àwọn ọ̀dọ́ nù àwọn tí wọ́n ti máa sọ pé kò sí sílójú mi nù. àti oníṣẹ́ ìrìnàjò wa di kíni yóò ti yóò sì di àánú èèyàn ló ń jẹ yóò sì di àgbẹ̀yàn lọ léwẹ̀ àwọn èèyàn yóò sì di gbé ìròyìn ẹ̀rí tó kọ̀ǹtró má kò rí ìgbẹ́ rẹ̀ kọ̀ǹtró má yóò ti wá di ni yóò ti wá di bọ́dì yóò di làjẹ́rìsì fún àwọn tani fún àwọn tí wọ́n jọ máa jẹ́ pípa tó bá jáde láyé jẹ́ ẹ̀ alihamudulilayi táwọn bá ṣe wọ́n ti

ìdí wọn wá túmọ̀ pé èèyàn lu ọdún kékeré yóò pọ̀ láyé àmọ́ iṣẹ́ kékeré tó iṣẹ́ dáadáa ṣe púpọ̀ nínú ẹ̀ pẹ̀lú àwọn tó sọ pé àwọn lu ọdún tó pọ̀ láyé wọ́n ṣe kékeré wọ́n ṣe dáadáa nínú pẹ̀lú ọdún tó pọ̀ yìí. tó ilé ìjà ní ti látara kí ni látara àánú ọlọ́ọ̀bà àdìsẹ́ra ni látara kí ni látara déédéé dọ́gbadọ́gba ọlọ́ọ̀bà àdìsẹ́ra máa ń ṣe. ọlọ́wọ́ bá dìgbọ́lá ní òun lè láti sọ́ọ̀tù tí òun sọ àlùkò láti kalẹ̀ ń bẹ̀ yìí tí ọlọ́wọ́ bá dìgbọ́lá sọ fún wa pé ó lóore ju ẹgbẹ̀rún oṣù báyìí ọlọ́wọ́ bá dìgbọ́lá ti sàlẹ̀ sọ ìmọ̀lá àbíkájú wà ní òfin ìhà òun tá a sọ yìí àwọn mọ̀láìkọ́ máa ń sọ̀kalẹ̀ ń bẹ̀ ayé sàlẹ̀ sọ ní ṣe àgbàkẹ́ ìhà yàní àwọn mọ̀láìkọ́ máa ń sọ̀kalẹ̀ lọ́pọ̀ ọ̀kan nítorí àwọn màláìkà yìí ya sámà méjì èyí kò sí sámà kankan kò sí sámà kankan tí ò fún àwọn màláìkà bẹ́ẹ̀ alẹ́ ìsọ̀lá wà ló sọ́lá sọ fún wa pé ábọ̀tí sàmà wàhùn kọ̀lá ha àjàkóòtù ọlọ́ọ̀bà ìsọ̀lá ní sámà ń gbé sáma ń gbẹ́kẹ́ sáma ń ó ó sì àlejò kò sí àyè kan bẹ́ẹ̀ ni gbẹ́tẹ̀lé ní sámà àìsílẹ́gbẹ́gbẹ́ ni gbogbo àwọn màláìka bẹ́ẹ̀ kan fi ń balẹ̀ tí wọ́n jẹ́ ìṣòro ọ̀la ìjọba ni ó kún kẹ́kẹ́ fáwọn màláìka ni wọ́n ti jẹ́ ìṣòro ọ̀la ìjọba. so àwọn ọ̀la ìjọba wá ní àwọn màláìka yìí wọ́n máa wá dúró ni wọ́n máa wá sọ̀ kalẹ̀. wọ́n rú òfin ha ọlọ́run bá lè fọ́lá ní nínú àwọn màláíkà yìí jìbìrìlì náà ní gbẹ́yìn òun náà ó ṣe kíni òun náà wà nínú wọn òun náà wà nínú wọn àwọn onímọ̀ nípa tẹ̀sí wọ́n ní fásitì olùdíkìrí ìjàrọ́ ìlú ọkọ̀ sí ọlọ́run bá lè fọ́lá ó tún dá àṣà lẹ́tà lẹ́gbàá tó sọ pé sàlẹ́ gbọ́lù màláíkà àwọn màláíkà ò ọlọ́ọ̀bá àlejòlá tó wá ní kíni ó tó wá ní wọ̀dọ́ òkè hàn ọlọ́ọ̀bá àlejòlá ní àti màláìkà jù náà bẹ̀rù wọn eléyìí òun náà làwọn bàlágà máa ń pè ní kíni máa máa pè ní kíkó lùhàb báyìí lùhàb lẹ́yìn pàtó àti dápọ̀ gbogbogbò náà dá kátó wá sí kíni kátó wá dá ẹ̀sà kátó wá dá ẹ̀sà ẹ̀sà so eléyìí a máa ń kíni eléyìí a máa túmọ̀ bí ìṣẹ́ àwọn náà máa sọ ní yorùbá léèrè wa yorùbá pé gbogbo yóò bá jọ́la fẹ́ wá o kẹsàn-án yóò fi tẹ̀lé ẹ́ àti gbogbo ilé bá ti wá jọ́la fẹ́ wá gbogbo ti kẹsàn-án náà dúró àtúwá ní ilé kẹsàn-án náà dúró ní kó ló fi tẹ̀lé àti gbogbo ilé wa lọ́la o kẹsì bá mú lágbájá náà lọ́wọ́ bẹ́ẹ̀ mo ti kéré lòun tiẹ̀ tẹ́lẹ̀ tó gbogbo wọn náà dé nílé kó tó fún wa ó tún wá dá ọmọ yẹn ó mọ̀ pé ó ní special tó ọlọ́wọ́ bá àlejò ọlá ní àwọn mọ̀láìkọ̀ ọ̀sẹ̀ kìíní àwọn mọ̀láìkọ̀ ọ̀wọ́ àti ọ̀kalẹ̀. wọ́n ní ẹ̀rí àwọn mọ̀láìkà ìsọ̀kalẹ̀ bá àwọn mọ̀láìkà bá ń sọ̀kalẹ̀ yìí ìtọ́ka ni ìjẹ̀lú ìlú ni lórí pé kí ni dé pé àánú ọlọ́wọ́ bá àlejò ọlá ń bẹ̀rẹ̀ láyé nítorí tí ò bá dáa ilé táwọn aláwọ̀ abẹ́rẹ́ ẹ alẹ́sọ̀ aláwọ̀ àtúntàlà fún aláìsà òbí wọlé ní àwọn aláwọ̀ abẹ́rẹ́ àyàn tó bá jẹ́ pé kí ni àyàn tó bá jẹ́ tó wà fún mọ̀mùtà yìí àwọn mọ̀mùtà àyàn tó àtúbá jẹ́ àwòrán tí ẹ̀ tẹ́kẹ́ ni wọ́n jẹ́ pẹ́rẹ́ rẹ̀ bóyá ọgọ́ ti lẹ́ẹ̀rẹ̀ tó ń yìí ẹ́ àbí nǹkan tí wọ́n ya pé kí wọ́n tàbí ọrí tí èdè tí wọ́n ti mẹ́rin tí èdè náà sára ọ̀nà. olùwọ́n tó ń gbé àwòrán ilé ìlú ìdílé ẹlòmí àwòrán àwọn fọ́padà rẹ̀ àwọn fọ́padà tí máa ń fi bàbá alákọ̀ọ́kọ́ ní bàbá ẹlẹ́gbẹ̀ẹ́ ìlú tí wọ́n á tó gbogbo ẹ̀ lọ. ẹlòmí ìjọba wọlé rẹ̀ ẹ̀ kọ́dà gbogbo àwọn ọ̀sán ẹ̀ ní ọjọ́ sí ìyàwó wọ́n jọ tó jẹ́jẹ́ ara báyìí wọ́n wá tó ta ẹlẹ́gbẹ̀ẹ́ ìjọba wọ́n wá tó rá ìdí nílé gbogbo àwọn ìjọba yìí lọ́sọ̀ bá ìlànà ọba náà ní wà ní nínú àwọn máa ń sábà tó ní tó ní wọn lé ẹ̀rọ àǹfààní olówó àyè àwòrán olùfẹ́mọ̀ fi rájú òun ní ẹgbẹ́ òyìn ẹ̀yìn tí láńkà ìfẹ́ lágbáyé rẹ̀ pé kó bá wá ní fún ọ̀rẹ́ díẹ̀ náà ti sàá yí fọ́tò ẹ̀ káàmù náà jà ní sàmà ọ̀rẹ́ kálàbù ẹ̀rọ ni ó wà fún náà ẹ̀rọ àbùkù ní ọ̀nà bìí ìgbà ogójì ọdún bẹ́yìn ẹ̀ yóò máa wá ekúté mẹ́ta kápò ní àwọn aṣà báyìí nígbà tí wọ́n sàn tó dé tó náà wọ kóòtù tó wọ tòkòtò jéèbì àwọn tòkòtò jéèbì tó wọ́n wọ́jọ́ ẹ̀ àwọn tòkòtò jéèbì ẹ̀ tó gẹ̀rù tó ga sókè báyìí ẹ̀ máa láwọn fọ́tò wọ́n wá wọ tòkòtò jéèbì wọ́n wò gẹ̀rù tó ga sókè ó kọ́ ọ̀sẹ̀ ìjọba yìí ó lọ súdíò tí bàbá bá yìí nísìnyí ẹlòmí ò lè rìn láti fi sílẹ̀ ọmọ nìkan àbí kó segin ni àbí kó sinmi àbí tá à ń bá ẹni ẹlòmí ò lè dáama dákú ewu àbí kó máa mú mi àbí kó máa jẹun òkè láti ìrànà ti ìrántí kí wọ́n lò rántí délé yìí tó kò sáǹfà ní bẹ́ẹ̀ ẹ̀ àyàfi fẹ́ tó ibi tá a ti lọ pé àwọn màláíkà ó sọ̀kalẹ̀ ìsọ̀kalẹ̀ àwọn màláíkà yìí sì ní ìtumọ̀ pé kí ni ìtumọ̀ pé orí ọlọ́ọ̀bà àdìjọlá ni káwọn màláíkà fi ń sọ̀kalẹ̀ tó lọ́wọ́ bá àdìjọlá wa sọ pé ẹ ṣe èdè ìdílé rọ́ọ̀kì ní lè tó lè àmọ́ àwọn màláíkà yìí wọ́n máa sọ̀kalẹ̀ di ìdí rọ́bì yìí pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bà àríjọlá pẹ̀lú yọ̀dá ọlọ́ọ̀bà àríjọlá ló ti gíní èyí tó wọ́n fẹ́ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ara wọn ẹ́ pẹ̀lú àti ọlọ́run ọba àríkọ́lá òun náà ni wọ́n ti kí ni òun náà ni wọ́n máa fi sọ̀kalẹ̀ láti láti sámà wọ́n máa sọ̀kalẹ̀ sílẹ̀ lẹ́nu mẹ́ntólé ààbò àwọn mímọ̀ àwọn mímọ̀ nípa tọ̀sí wọ́n ní níbi wọ́n ní bìmọ̀ ànàbà ayé gbogbo gíní pẹ̀lú gbogbo pátápátá gbogbo dáadáa òun náà lẹ́kọ́lẹ̀ àmú ẹ̀rọ àwọn onítàṣe àfáwọn mujahid rahimahullah wọ́n ní mẹ́kọ́lẹ̀ àmú wọ́n ní sàlámù ìyá àdáàmù ti láì ṣùgbájú wọ́n ní sàlámù ìyá mẹ́kọ́lẹ̀ àmú yáni òru yíò yóò máa jẹ́ ọ̀la ní ibi gbogbo àlámàrí pátápátá yóò máa jẹ́ kí ni yóò máa jẹ́ ọ̀la ọ̀la ni yóò máa fún ìyàlóyìn ẹ̀yìn wọ́n tún pẹ̀ gbọ́wà tó bákan náà látọ̀dọ̀ àfá àbújá yìí pé sàlámù nìyíyá wọ́n ní níyà sàálì màtún òun tó lálàáfíà ní òun láti bọ́ sáà pẹ̀lú ìsìn òun tó bá nù láàyò tẹ̀sí òṣèlú ìtọ́n àyà àmàlàfí àti òhàlì wọ́n ní òun kan tó jẹ́ pé ìtàlì òun láti bọ́ sáà dédé àwòyá kó ní ìtàkàn kó kó ní ìkàyà wọ́n ní lórúkà sọ yìí ìsáájú òdòdó kí ni kò lè ráyè sí kankan. bákan náà inú àwọn onímọ̀ nípa tẹ̀síìrì ọ̀dáàdà wọ̀gẹ́ ìrùkú àtàwọn míì náà àwọn ní lókùtà ọ̀gbìn ìhá àjòwò wọ́n ní òkúta ń sọ yìí òun náà ni ó ti kíni wọ́n máa wọ́n máa pè gbogbo àwọn àlámà yìí wọ̀tọ̀kọ́tà àjá àti àgbà àti àjà yìí àtàwọn àsìkò tí yóò lò àti rìsìkò àti àsìkò tí yóò lò wọ́n ní ní òru yìí òun náà ni ó ti kíni òun náà ni wọ́n máa yẹn gbogbo ẹ̀ wọ́n máa pín ẹ̀rù bá sọ fún wa níbẹ̀ níbẹ̀rẹ̀ tó kéde ìpè yíyanjú àwọn àlámàrí yìí àbí kádàrá tá a kọ yìí sí kìí ṣe kádàrá tuntun o ní ìbámu pẹ̀lú nǹkan tó wà nínú kíni tó wà nínú aláwọ̀ tó wà láwùjọ àpò tó wà nínú kíni tó wà nínú ọtẹ sọlọ ọba àlejò láti kàlùmà òun ọlọ́ọ̀ba àlejò lọ́wọ́ àríkà àmàláìkà àti kíni káwọn àmàláìkà ó máa wá pọ̀ bákan náà abúrú àwọn míì nínú àwọn oníṣẹ́ọ̀sí o gẹ́gẹ́ bí alimami sáàyè wọ́n ní min kulli amrin hatta mabla al-fajr wọ́n ní قال تسليم الملائكة ليلة القدر على أهل المساجد حتى يطلع الفجر àwọn ní ìtumọ̀ pé ọ̀là sàlámù ni àdáàmù la ìfàjì pé ọ̀là ni ó máa bẹ nínú òkúta nǹkan yìí tí káàkiri àyè ti yọ wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn màláìkà wọ́n máa sálámà sí gbogbo àwọn tó ti kí ni àwọn tí wọ́n ti jọ́ sí fọ́lọ́ ọ̀bà ìgbà láti kó dáǹsọ̀ yìí àti àjèjì àrùn màtàjì àwọn tí ń bẹ ní mọ́sálásí àwọn tí ń pè kórí kalẹ̀ fọlọ́ ọba àdìsọ́lá àwọn tí ń tọrọ kíni àwọn tí ń tọrọ orí tí wọ́n ń tọrọ àdúrà lọ́dọ̀ ọba ọba àdìsọ́lá gbogbo àwọn wọ̀nyí wọ́n ní àwọn màláìkà ọmọ ti kíni àwọn màláìkà wọ́n máa tọrọ fún wa. ẹ wá rí Lailatul Qadr káwa ń sọ yìí fọlọ́ ọba àdìsọ́lá jù fún wa yìí kò sí èlé ti bẹ́ẹ̀ ẹ sí pé Lailatul Qadr yìí òru tó níyì wá sí yìí kò sí èdè ti fẹ́ wípé lèlátì kọ́dù yìí orú kẹ́ni tó jẹ́ pé orí ńláńlá pọ̀ tọ́lọ̀ ọba àlejọ́lá yóò máa dún ní yóò máa sọ àwọn orí yóò máa sọ kalẹ̀ bó láti wá nípa bá òwú yìí bó láti mọ òwú yìí a ti mọ̀ pé ní ọ̀rọ̀ ọ̀nà wo lágbà táàbì mọ̀ ìpé páàkì wo nínú ọ̀rọ̀ ọ̀bọ̀n a ti mọ̀ pé kí sọ̀tọ̀ àbí agbìnàsókè sáàárọ̀ àmà pé a ni òru ọjọ́ òwá ni nínú Ramadan ni tó báwo la ti fẹ́ mà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní wá òru Laylatul ya látara bí Ànábì sallallahu alaihi wasallam ń wá òru Laylatul Qadr káàkiri nínú àwẹ̀ Ànábì ṣe ìtìkáàbù ní mẹ́wàá àkọ́kọ́ rí mẹ́wàá àkọ́kọ́ ní gbogbo mẹ́wàá àkọ́kọ́ láti tẹ̀lé ẹlẹ́kẹ̀wá anábì ìṣẹ̀lẹ̀ ọ̀gbẹ́gbẹ́ ọ̀gbẹ́sẹ̀ ìkìtàf anábì òrílẹ̀ láti ọ̀pọ̀lù ilẹ̀ anábì sallallahu alaihi wasallam bákan náà anábì tó ṣe ìkìtàf látara tó ń ṣe sàárì ilé láti ọ̀pọ̀lù anábì ṣe ní kíni fil ashiril awsat anábì ṣe ní ó ṣe ní mẹ́wàá ti tààrin anábì òrílẹ̀ láti ọ̀pọ̀lù ilẹ̀ lẹ́yìn ìgbà náà ọlọ́run ọba àdìsọ́lá fi máa nẹ́bí sọ̀lá wà lẹ́yìn sọ́lá pé ìnáha tẹ̀lé àti àwà rẹ̀. èdè mẹ́wàá gbẹ̀yìn òun náà ní kíni òun náà ní lẹ́yìn láti lùkọ́dì wà o tó látara àdé lẹ́yìn ibẹ̀ náà láti ṣe kíni láti ní àgbọ́yé ẹ̀ ajẹ́pẹ́ mẹ́wàá gbẹ̀yìn òun náà ní lẹ́yìn láti lùkọ́dì wà. ìtẹ́ni tó pé ìtẹ́

látara àwọn àlàyé bí ànábì sallallahu alayhi wa sallam àti tọ́lọ̀ ọba àdìsọ́lá tó fi hàn ànábì sallallahu alayhi wa sallam. ànábì sallallahu alayhi wa sallam ànábì wa máa ń ṣe kíni ànábì wa máa ń ṣe ìwà òru lè látò kọ́dì yìí. kò débi pé ànábì sallallahu alayhi wa sallam ti ṣe lè látò

wọ́n dé ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní ní òru yìí tó jẹ́ twenty one nígbà yẹ ànábì sallallahu alayhi wa sallam Lailatul Qadr bọ́ síbẹ̀ pèsè ànábì sallallahu alayhi wa sallam ń lálà ipe òun ń sírun òun á forí kalẹ̀ lórí kíni lórí ẹrọ̀pọ̀ láti bàtà àwọn sọ ilé ìsìn mọ́sálásí kò sí pé kò sí fáànù kò sí rúù bí ewé kókó kankan òun náà ni wọ́n dàbò lókè so nígbàtí ànábì nígbàtí ilé òfin máa ẹ́ òjò ti lè gíní òjò ti rọ̀ ewu àtàwọn ọjọ́ sallallahu alaihi wasallam sínú nínú mọ́sálásí ẹ́ wọ́n sì rí àpẹẹrẹ tó gíní ẹ̀rọ pẹ̀lú náà tó gíní ó wà ní ó lẹ̀ àwọn omi yẹn ó lẹ̀ máa lọ́jú ìdí erí ike bí kírun kò tí ń túmọ̀ yìí lásìkò tá à ń sọ yìí nìsí ẹ́ ó wáyé nígbà yẹn lásìkò bọ̀ tó ń ti kí ha anábì ní ẹwà ẹwà tí mẹ́wàá gbẹ̀yìn eléyìí máa tó ẹlẹ́mí ìsúnmọ́ àwọn ògbé yára ah, bọ́lá gẹ́gẹ́ mọ́ òmìnira gẹ́gẹ́ ní ẹ́ òròjú òròjú ní òmù yàn ó dá òru mẹ́wàá àwọn mẹ́wàá gbẹ̀yìn ẹwà tí ẹ́ kéèyàn wá mú gbogbo òru mẹ́wàá àwọn nísìnyí kó ṣe kíni kó kúkú Ah, ti máa wà nílé ti máa sọ pé eh, wájú di bí ẹ̀rọ ìrìn máa dìde máa dìde máa dìde ó lè jẹ́ pé ìwà àṣùbà ní ìgbìyàn àwọn tó bá wà nínú mọ́sálásí nítorí ti ṣe ìṣìká ẹ̀ bó fẹ́ jí wó jí ọ àwọn tẹ́ bá jọ wà ń bẹ̀ wọ́n ti kíni wó jí ọ ogun nípa pátá ẹwà nílé ọlọ́run bá àdìjọlá lẹ́mọ̀ sí kíni ẹ máa ṣèrántí ọlọ́run bá àdìjọlá àwọn ẹlòmíì ní wọn tó àdìjà náà ní tùtùtù ẹ ipe mọ̀tàmà àkọ́ ọmọ ìdẹ́ àwọn ìjọ ọkùn òní jẹ́gíní òní kójọ sínú ilé kan nílò ọlọ́ọ̀bà àríṣọ́lá tí wọ́n jẹ́gíní tí wọ́n rántí ọlọ́ọ̀bà àríṣọ́lá ilá afájú omi màláìka ẹ́n àti kí àwọn màláìka ó pò wọ́n dáru wọ́n sọ́lá tà alẹ́ ìmúṣẹ́ kí iná ìfarabalẹ̀ lọ́tọ̀ọ̀lọ́ọ̀bà àríṣọ́lá jẹ́gíní yóò máa sọ̀kalẹ̀ lé wọn lórí wọ́n fẹ́ mú wọ́n fẹ́ lò láti pékìní láti pé báwọn ṣe máa kójọ táwọn máa ṣe sí kiri hùn so tó tẹ́ bá sàlàyé fẹ́ lómi nǹkan tẹ́ sàlàyé sàlàyé kò níye ipé ní táà ń sọ ìsámàá kèése pé lẹ́yìnsá bí anáhùn àjùmáhù ẹ̀ aláàfíkìrìlá kèése wọ́n kúra ń jọ papọ̀ pé ẹjá jọ máa ṣe síkìrí ní ilẹ̀ ilẹ̀ ìṣẹ́ máa ṣe hùn tẹ́wàá yan sínú gbogbo rẹ̀ tẹ́yẹ captain oní ọmọ pẹ̀tẹ́ gádàmù yóò

lọ mọ́síláṣí ó bá àwọn èèyàn tán fi gíní àwọn èèyàn tí ó kàlù tó ṣe ti láwọ́ tó kò áàrì ilé ilé wà ní sọ́tò bàkọ́lá ilé ilé wà ní sọ́tò ààrì ìmọ̀ràn ilé ilé wà ní sọ́tò mọ̀mìnà ilé ilé wà ní sọ́tò nọ́ọ̀rù ilé ilé máa yan náfìlà ń tiẹ̀ gẹ́gẹ́ bí tó gbọ́ lárúbáwá tó ní àìnà náà gbọ́dọ̀ àwọn èèyàn wà ẹ̀yẹ́ ó sọ fún ọ pé kí ni home sale masjid wọ́n bẹ̀rẹ̀ ní mọ́sálásí tán bá ní kí ni wọ́n ń ṣe ẹ̀yẹ́ ẹ̀dẹ́kùnkù láti sọ àwọn bí fọ́tì wọ́n bẹ̀rẹ̀ mọ́sálásí tán bá fi ó pé kí náà ń ṣe kí ló wù ó ní yẹ̀rù nàlọ́ wọn rántí ọlọ́ọ̀bà àríkẹ́ọlá tí wọ́n wá fẹ́ sá fún pé ẹkọ wá sọ pé kò ìsọpé ẹ̀sùn náà láì fún ẹ̀ náà ni pé wọ́n ṣe gíní gbogbo wọn ọkọ̀ tábáwọ̀ bẹ̀ ìsìn àtàwọn oníṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí ọ ní ọdá bóòdá ṣe wá fún lárúbáwá ọwọ́ àmà kálọ́kọ̀ ọ̀kan ó fẹ́ bẹ́ẹ̀ أني فلان يقرأ يقرأ, يقرأ القرآن هو في سورة البقرة وفلان يقرأ القرآن هو في سورة المجادلة وفلان يصلي وفلان يسبح وفلان يكبر أو أما من يقرأ so lágbájá ń tiẹ̀ kábà àwọn ìkó wọn papọ̀ ní jámù wàdí lágbájá ń tiẹ̀ níka kùránì sọ́ọ̀tù bá kọ́ àlúwà lágbájá níka kùránì ó wà ní àjẹ kùránì lágbájá níka kùránì ó wà ní sọ́ọ̀tù bùnmínú lágbájá ń tiẹ̀ òun ṣe kí ni òun fèrè kalẹ̀ ìwé ìrẹ́ òkú ó sì ìwé rẹ̀ ó kó tó ágbòdó àmì tó sọ pé yẹ̀sùrù nàlá wọn rántí ọlọ́run ó ti kó ogun ẹ̀jọ́ tàbá wọn mọ́sáájú ẹni tí ṣe fún ní kàkùrán kí ní ṣe ìrántí ọlọ́run ìtọ́wà ìṣọ́tù bákọ́rà kí ní fi ṣe ìrántí ọlọ́run alìmọ́rán ìrántí ọlọ́run mùjáàdílà ìrántí ọlọ́run ẹni tó wà lérí ìforí kalẹ̀ ìrántí ọlọ́run ẹni tó jẹ́ kò tí ṣe subhanallah ìrántí ọlọ́run tábàkùn èèyàn kan ò ní kójọ sí ilé ọlọ́ọ̀bá àdìjọlá òun náà ni àwọn tó jẹ́ pé kí ni ìjámàrú alàdìk ìjámàrú alàdìk wọ́n kójọ lórí zikiri kìí ṣe tó kójọ wọ́jọ́ ń ṣe zikiri so òun ní lábí ìfọ́dù yìí anábì sallallahu alaihi wasallam anábì ní ká ṣe kí anábì ní ká wá sí mẹ́wàá mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan gẹ́gẹ́ bẹ́ẹ̀ a tún rí inú àwọn ìwáyà ní tẹ́sẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tó fún àwọn tàbí wípé à Lailatul Qadr yìí Ànábì ní faman kana mutaharriha falyataharraha fi sab'i al-awaqit Ànábì ní ẹgbẹ́ bẹ́ẹ̀ wá Ànábì ní kó wá sí kíni Ànábì ní kó wá sí méje ìgbẹ̀yìn tò ní kùmà sókè ní pé lọ́dún ìyẹ̀lá Ànábì sọ nítorí pé a rí pé lọ́dún ẹ̀rí sí lọ́dún kan ẹ̀ ó bọ́ sí kíni ó bọ́ sí 21 adóríkà kanìkà alábìnrinká wá sí kíni alábìnrinká wá sí 27 so eléyìí ní fi ní fi yíwa pé kíni ipe àbẹ́rẹ̀ ìlàtọ̀lọ̀ fásitì yìí níbo láàṣẹ kíni níbo láàmà wá sí àmà wá sí mẹ́wàá ìgbẹ̀yìn ni ẹ̀wá ilé ìlàtọ̀lọ̀ fásitì yìí wá di àsìkò yìí kí ni ìkàdé yẹn máa bẹ́ẹ̀ inú àwọn àkọ́tọ̀ ẹ̀ká gbàgbé rẹ̀ dáadáa ni kéèyàn máa wá sí kíni máa wà lórí wánawánà tí lè látù tọ́jú omi jáde mọ́yà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí ní tí wọ́n yílé ní wánawánà wà tí lè jáde mọ́yà lọ́wọ́ àwọn wọ́n ma wá ṣe gíní wọ́n ma wá bọ́ nígbà tí wọ́n ti wọ́n ní báyìí nídájí ẹ̀ṣẹ̀ wàhálà ń délé láì dé tó bá wó sí gan ẹ̀ padà kó méje mẹ́jọ àárọ̀ lóṣẹ̀ máa kásùgbà òun náà ṣe lédàtò kọ́dí nù so àbíkẹ́yìn ó kẹ́kọ̀ọ́ pé lédàtò kọ́dí sí orílẹ̀-èdè bẹ́ẹ̀ yìí ọ̀nà wo lágbà káàkiri lé pàbà ẹ̀ wàhálà wọn ní bíbíà kò sí àwọn mọ́ọ̀sí mọ̀kànlélọ́wọ́ àwọn àsìkò kan ẹ̀ń tí ọlọ́ọ̀bà àlẹ́kẹ́ ló fi ìjọsìn tí ó lálàáfíà táàrí orí bẹ́ẹ̀ àti káwọn bídíà náà lè gẹ́gùn bẹ́ẹ̀ pé àwọn sàfẹ́ ti kíni àwọn òwálì jáàmù àwọn sàfẹ́ jayé bẹ́ẹ̀ ni wọ́n lọ lè gẹ́gùn lè yìí tó bá ní ti láṣẹ báyìí nìyí ẹ ti máa rí envelope ẹ ti máa rí pósítà ìyá tó kọ́dí tiwa onínì ìwọ́n nílè láti kọ́dí ìbò ló ti láti kọ́dí tiwa 27

wọ́n kálùkù mú kàwà lè dìdì wọ́n pọ̀ ọ̀sán wá wọ́n kálùkù mú ọ̀sán jọ wá àjọsàn jọ àjòkó àjìnàbílà tó láàárọ̀ ní o àjìnàbílà tán wọ́n wá haúsàn wọ́n haúsàn fún wa àwọn yóò dáwó wọ́n dáwó jọ pán àtúta àwọn parí láti kọjú ìlú àwọn ìlú ní ọ̀sán ní sí wọn kòkòrò àwọn nǹkan báyìí ní sí ó wá dàbí ìgbà tó jẹ́ pé nǹkan ẹ̀ẹ́dẹ́gbọ́n àyíkà tó rò sí ìlàlàyé mẹ́sìn tó ń kálùkù àwọn pé ẹjẹ́kẹ́bí ló lo ọpọlọ tèmi ayẹyẹ lẹ́nu ní òbí tí ẹ kọ́dírì èṣe wà sí èṣe wà sí lẹ́látùrù kọ́dírì kọ́dírì ṣe ń bẹ̀rẹ̀ a máa ṣe ìjọsìn ọba gbogbo àwọn oríṣiríṣi a sì máa sọ̀rọ̀ àwọn oríṣiríṣi a sì gbìyànjú ká jẹ́ pé kó jẹ́ pé tí ó pọ̀ lórí sáàsọ̀rọ̀ kójú orí alìkìyàmà ẹlòmí ìtorí orí ayé ló sì gbàgbé orí alìkìyàmà ọlọ́run dákun mọ́tò ẹ́ mọ́tò tí mo fẹ́ gùn ẹ́ pẹ̀lú gbọ́lọ́run nígbà tó bá ti délé ma fẹ́ gun fẹ́ńtà fẹ́ gun kíníkan kò tí ẹ̀ ní rántí kó tẹ̀ tọrọ alìkìyàmà gan kó tọrọ alìkìyàmà الله عليه الصلاة قل ومن الناس من يقول ربنا آتنا في الدنيا وما لهم في الآخرة من خلاق إلا أنا أعلم بك سيد نوم أطلع نبي ربنا آتنا في الدنيا ربنا آتنا في الدنيا ربنا آتنا في الدنيا وفي قولي وفي جميلونيا وفي سيدان وفي سعو وما لهم في الآخرة من خلاق ووان إني كنت أتنوى الكامة ثم قلت قلت قلت قلت قلت قلت قلت قلت قلت قلت

ajábíra ìjàmà ogun ga o àmòfin ẹ̀ ayé ìlú ti àmòfin ẹ̀ àwọn àṣìmọ̀ pé yóò lópin òfin ẹnìkan kásì ń dé lásìkò kọ̀ọ̀kan ẹlòmí ìbẹ̀ níbi òfin ayé jẹ́ ti dé lónìí ẹlòmí ìjẹ́ ń palẹ̀ mọ́ni ẹlòmí ìjẹ́ ó dé lọ́la orí wọn ti wá wo dàgbà tó òfin ayé ló dé jọ́ kan náà ni àmọ́ kó lópin ayé tó wá lópin ní ìsinmi pé ogun tó bá jẹ náà ó jẹ́ òfin ilẹ̀ náà ni bó bá gun fẹ́ńsà wọ́n padà sí kí ni wọ́n padà bí ọ jáde kó lọ pọ̀ náà tí wọ́n bá gbé ọ lọ́tẹ́ gan pé atẹ́sà àwọn ọkọ̀ ni wọ́n fi gbé ọ wọ́n kàn rẹ̀ ń ti ọkọ̀ bí taxi kan ni wọ́n wà bí taxi kan bí ẹ̀yà bí taxi gbé àìmọ́tò tó ti ń gbé pure water àrí mọ́tò pure water àìmọ́tò tó ti ń kó tẹ́ǹkì ó sì ní tẹ́sà aṣọ funfun náà ó rà bá láṣọ fún náà tẹ́ ẹ̀rà ní 500,000 ká aṣọ yìí bá wẹ́rẹ́ tàwọn pa ìyá àdúgbò àwọn bí mẹ́ta péré náà lára àwọn aṣọ nìkan náà tó aṣọ oníkìn kọ́nà bá yẹ pé aṣọ oníbẹ̀lọ́run rẹ̀ nígbà tó fi kú wọ́n ṣe kíni wọ́n bọ̀ ẹ̀jẹ̀ bọ́sọ̀ lọ́rùn wọn ẹ̀mọ́jẹ̀ kíni ó dà jù ẹ́ ẹ̀mọ́jẹ̀ kó dọ̀tí àwọn tí ó ṣe kíni àwọn tí ó jogun rẹ̀ wọ́n ti máa fojú wò nínú àwọn ọmọdé ti máa fi tẹ́nu pé àwọn ah, ọmọdé tó mára jù agbádá aláta àwọn tó ń ṣiṣẹ́ níwájú àtẹ̀yìn ìjọ tó sí iwájú ó ti lọ owó wàhálà bí wọ́n ṣe akàyèjọ akàyèjọ ọwà sílẹ̀ ọwà lọ àlìkìámà tàbátí wá jẹ́ àlìkìámà yìí sí àlìkìámà wá lọ òun náà lọ́wọ́ àlìkìá lápè ní darul hayawan òun náà ní ilé ìtẹ̀mí ìmà alhayatu fi náà wà ìmà alhayatu fi jẹ́nà inú kó máa tẹ̀mí lọ gbére nínú náà àyíkó máa tẹ̀mí lọ gbére nínú àlìjẹ́nà kanu méjì kò sí gbére láyé so ìdáni ní táà máa sọ̀rọ̀ nílẹ̀ ìdásílẹ̀ kọ́dìrì yìí òun náà ní káàkiri ni ká máa kí lẹ́lẹ́ sọ́lọ́ èyí ti bá àwọn alòrú wa ní pé a lọ èyí ti ayẹyẹ ìlàdùkọ́jú òní kò láyẹyẹ nínú àwọn ọ̀nà táwọn oníbíbí àwọn èèyàn pé láti tó wá méjìlá wọn máa ọlọ́wọ́ ọlọ́wọ́ kí ló dé láì bù ọjẹ́ wọn máa ọlọ́wọ́ ẹ̀mọ̀ wá gbọ́ ariwo bí ìgbà tó jẹ́ pé wọ́n ti wọ́n ti ẹ̀mà ìdí wọn kó dáhùn sí làákà àwọn èèyàn ni pé táwọn bá ti parí ọlọ́wọ́ nígbà tó wọ́n ti dé wọn wọ́n ti fẹ́ máa kó lọ́wọ́ ẹgbẹ́ ìfẹ́ ìfẹ́ kó jáde o náà tó máa parí òye ọmọ mi jókòrójú ọmọ mi ìyàwó mi kíníkà ọkọ mi jó fẹ́ràn mi ṣé kíníkà ó ṣe mí. wàhálà ìdí àwọn tí tẹ́ ẹ̀yìn náà fún àwọn tó yẹ bá ti parí owó yá àdúrà tó bá ti parí òye báwọn náà ti máa ṣe nìyẹn wọ́n máa lọ sí bọ́ọ̀rù gbogbo àwọn akẹ́kọ̀ọ́ nǹkan káàkiri lọ́dọ̀ àwọn méjì tó irú eléyìí lè tìǹkì sí ọ̀nà bá nípa sí kíni kàṣì lílàtò kọ́ sí òláyẹ yẹnu tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìjẹ́ lílàtò kọ́ máa ń pọ̀ ní ọdún kan ni ẹyọ ọ̀kan náà ni máa wà torí náà náà rẹ̀ bá wà ní kìí Laylatul ìwọ́n tí wọ́n fi jẹ́ 21 kí ló fi yọ́ fún 21 ní jẹ́ ìwọ́n tí wọ́n fi jẹ́ sí 23 kí ló fi yọ́ fún 23 ní jẹ́ ẹyọ̀ kan lẹ́lẹ̀ ló bàjẹ́ ta ní títa ní lápè ní ọrùn gbogbo yìí títa ní lápò pé òun gẹ́gẹ́ òun náà ní kíni òun náà ní òun láti pọ̀ bíi gbogbo àwọn jẹ́ ìmọ̀ lánà pé gbogbo àwọn ìṣẹ́ yà àtijẹ́ ni àtijẹ́ lásán yìí kò sí òdodo kankan bẹ́ẹ̀ lánàá bẹ́ẹ̀ kò sí kànáà bẹ́ẹ̀ ìsọ̀nà ní bẹ́ẹ̀ ina àwọn ọ̀nà tó ti jẹ́ kùdà àwọn ẹ̀ṣẹ́ látò fájírì òun náà ní pé òun náà ká máa ha envelope wọ́n tẹ id fún lè látò fájírì ẹ pàdé àwọn màláíkà tí ó ẹ̀sìn wọn kó gbogbo ìṣòro yíbọ̀ Islam rẹ̀ ti ẹ̀sìn tẹ́ gbogbo àwọn àwọn terminology náà máa ń lò ẹ̀sìn lọ orí mọ̀ pé kò ẹ́n wọ́n lọ lè bọ̀ ìrà àwọn kírísítẹ́nì islam rẹ̀ ti ẹ̀sìn tí ó mọ̀ sọ pé gbèsò rẹ̀ wá ẹ̀sìn tí ó mọ̀ sọ fún ọ ni pé bó bá ṣe lé inú ẹ̀sìn sínú àlóde máa ní sòrò ní islam sọ fún ọ tètè mọ̀ ní sìn kó bá lọ máa lọ tó o bá ti ṣe islam èyí ò túnmọ̀ fún ọ pé kí ni o ní ní sòrò ẹ sọ fún wa tó o bá ti gba islam gbà yí pé inú àwọn nǹkan tó fi máa yàgbé àdọ́ ọlọ́ọ̀bà àlekẹ́lá ni pé ó máa mùsùlùmí ọmọ wa rẹ̀ kan tòró tí sòrò bá wá dé yóò mọ̀ pé òkú títò lọ àmọ́ ẹ̀ ti sọ bá wòyàn pé máa gbé tòrò rẹ̀ bọ̀ ó wá gbé tòrò dé ìṣòro òde kíni òkú yóò tún lọ bòmí ìyí òní wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí ẹlòmí ló sọ ọ̀gbẹ́ màbá nù ẹ́ màbá jésù ní okùn ọlọ́pù jésù nígbàlá àìmọye àwọn tí ń ṣe jésù náà ṣe òbí ma àìmọye àwọn tí ń ṣe jésù tí òun jẹjẹ tí òun yípo wọn dídá ayé lò àbá àmọ́ rírun wọn ni àmọ́ ẹni ṣe jésù tó gbé àyẹ̀ tó ń fún èèyàn fún ní sílẹ̀ bí ìlà ilẹ̀ fún lówó tó fi jẹun wọ́n mọ̀ wá ṣe kí ni wọ́n mọ̀ wá fi ìṣẹ́sì ìka ìsáwọn èèyàn nígbà tó jẹ́ pé ìwọ tó bá ti ń ṣe jésù o gbogbo ilé ayé ìrómọ̀ ṣe kí ni gbogbo ilé ayé ìrómọ̀ lójú wọ́n wà á tàn ọ́ tọ́mọ́ bẹ́ sọ báyìí ó wà á ṣe gíní artificial ìgbádùn wọ́n wà dáwùjọ fún ọjọ́rọ́kọ́bọ̀ fún dáwùjọ fún ọmọ ọ̀wọ́n náà wọ́n àà ó ah, fi ọjọ́ ẹgbẹ́gẹ́ sí à ah, ó fi ọjọ́ gáàmìta gáà yéṣù rà ní gbogbo báyìí tó ó sì ta ààrẹ wọ́n gbọ́n fún ààrẹ wọ́n náà ronú sí ààrẹ wọ́n wà àwọn tó bá ń bẹ̀ ó lè fi wọ́n fi kíní wọ̀n tán ni wà àwọn tó bá ń bẹ̀ àwọn tó ń bẹ̀ tó bá ń bẹ̀ tó pé ìyá jẹ wọ́n wọ́n fi sàọ́ wọlé ni ní àlúgbà ló jẹ́ pé ń bà tó bá padà tó jẹ́ kíni tí èyẹ bá tó padà nẹ́lé padà tó bá tún ní òòsẹ́ má ẹ́ ó bá wẹ̀ ó bá wẹ̀ tó ẹ bá kéjì nínú lè tó kọ́kọ́rọ́ mọ́tò kọ́kọ́rọ́ mọ́tò ẹ bá kọ́kọ́rọ́ mọ́tò ó gbà lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ìgbàdọ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n dájọ fún ọ ó ṣe kíni wọ́n

sàrọ̀sọ̀rọ̀ tó pẹ̀tọ̀ bá jù kírùn mọ́ olé kan náà tó bá ń ti mẹ́rin kan máa kọ́ dáadáa káàkiri bí owó ìgbà ti tó bí ó tó máa ti ní ó tó máa ti gbìyànjú nínú ìjọsọ́lọ̀ ọ̀la ìjọra so Islam lè fi ẹ̀sìn lẹ́sùn rẹ̀ wá gbogbo àwọn tó máa ń polówó lé rédíò yóò ní àfáà àfinìkan àfọ́dúwà ní sọlá àfáà jíjọlá ànábì àfáà àfinìkan àfọ́ ọlọ́dákun àfọ́ ọmọ káúlá eréjìíríjìí táwọn sọ alẹ́ lérí ìṣẹ́nà gbogbo rẹ̀ ẹlọ ẹlòmí ẹsọ fámílì ẹlòmí lọ àgbákòtò òun mẹ́lẹ̀ òun gẹ́múra rẹ̀ àgbákò òun gẹ́múra rẹ̀ tó ìṣòro gẹ́mù gẹ́múra rẹ̀ ká káàtẹ̀ mọ́tò kó ní kòrò òun gẹ́mù ìṣòro ẹlòmí ìṣòro nínú fámílì rẹ̀ yóò wà bọ́sẹ̀ ilé yóò yóò àwọn nígbà náà wọ́n tó bá ní ìṣòro wọ́n tó bá rọ́mọ bí wọ́n tó bá rẹ́kọ́ màá yóò ní láárí wọ́n tó màá rẹ́ ń jalè wọ́n tó màá rẹ́ ń ṣe kíníkan subhanallah gbogbo ẹni tó bá tẹ̀lé ẹ̀ ní mùsùlùmí tó bá ń tẹ̀lé eléyìí ń polówó tẹ̀lé yìí ẹ̀ irú ẹni báwọn oníṣìí kèé ṣe ìlànà anábì kèé ṣe ẹ̀ṣẹ̀ anábì nìyí. anábì yìí sọ fáwọn mùsùlùmí pé ẹ máa tó sòrò níwà báyọ̀ lórí tó bá tó ní sòrò gan anábì yóò tó ní sùn lórí ìṣòro rẹ kò sí láì jẹun àti ọ̀gbìn àti ìjà mi níbi tí wọ́n ní sùn nítorí kí ni láti bàjẹ́ kí ni láti tòwó lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀sùn sọ́tọ̀ fún dáàmù ẹlùmí ìgbẹ̀ yóò máa fi mọ́tò mọ́tò tó jẹ́ pé tó jẹ́ pé bóyá ẹ̀sì ẹ̀rọ ni mọ́tò yìí àmọ́tò tó ti pẹ́ àmọ́tò tó jẹ́ pé tó ẹgbẹ́ tí nǹkan ti dáa ni ó ti fọ́ ọ́pọ̀ òdù sí yóò mọ̀ án lóhun polówó ọ̀ka àlùbáríkà ọ̀ka káàdì tó ka yìí ti bẹ lọ́rọ̀ rẹ ọ̀ka yìí lọ́rọ̀ àdẹ́bì ọ̀ka yìí bá ti bẹ lọ́rọ̀ rẹ

tó wá bẹ́ polówóògùn polówóògùn máa fi ṣe gíní máa mẹ́nu ba islam mẹ́jẹ̀ káwọn èèyàn tí ká mú ìyàtọ̀ láàrin pé islam lélẹ́yìí ògùn lélẹ́yìí àwọn àbá aláwo ẹ́ òun náà ló pe ààrẹ mùsùlùmí òun náà ló ṣe gíní òun náà ló tún máa ń pe gèdè ọ̀dọ̀ wọn náà lẹ́ẹ̀tì máa bá gbèsùgbèsù ọ̀dọ̀ wọn náà lẹ́ẹ̀tì ẹ̀ àkábá àtàwọn èyí títí yóò ṣùgbọ́n àìláàfáà

ẹ̀sì àlùwò ẹ̀sùká ẹ̀rọ̀bí já àwọn èèyàn àrẹ́bì náà ni wà ní kẹmọ sàlùwò kẹmọ sí kẹmọ nẹ̀lógún tó kẹyìn bá jákẹ́ nìsí àwọn mọ̀mí tí wọ́n ń kéwú tọ́tẹ̀ ń kéwú ìdáwọn náà gbẹ́ ibi nígbà fara ìgbẹ́nu àdúgbà nẹ́bì náà olówó wa wógun káàkiri yóò mọ̀ wógun káàkiri débi sọ̀rọ̀ fún wa lọ́sàn yìí àfáàsì ní kíra rẹ̀ ẹlòmí ní ìgbàlẹ̀ ilé awo nínú yàrá rẹ̀ ó ti ní yàrá kan tó dá tó ta aṣọ pupa aṣọ funfun owó ẹ̀ ló ta síbẹ̀ yàrá ìwọ̀ gbogbo yàrá ìwọ̀ rẹ̀ tó bá fún náwó wọ̀ ọ́ gbogbo ẹ̀ ló fi dànù gbogbo àwọn ìtọ́lá yìí sì ẹja ṣe àwọn èèyàn tí ojú ọ̀nà Islam nípa àwọn ìtọ́lá rẹ̀ sọ̀lá wa lọ́sọ̀lám tó ṣe kí ni kó ti tàbí ọ̀nà Islam ẹni tó bá ṣe Islam yóò ṣe Islam pẹ̀lú kí ni pẹ̀lú ọ̀kan ìsìláàmù ìṣe ìta àmọ́ sẹ́yìn àrìn náà máa sọ pé ẹ tí ẹ bá lọ́pọ̀ ìṣojú ọ̀nà ìsìláàmù ni wọ́n á máa mú sí ọwọ́ ní àà ah, mo fẹ́ gba ìsìláàmù àmọ́ ọtí ọ̀nà mi lè sílẹ̀ ọwà ni àkómí ah, tó bá ti gba ìsìláàmù táwọn máa mú díẹ̀ díẹ̀ ọkàn ní máa mú ojoojúmọ́ bó ti máa mú báyìí máa lè wọ́n á tún wá yá ó ti gbégé ni ó kọ́kọ́ máa mú lọ́sọ̀ọ̀sẹ̀ ọlọ́sọ̀ọ̀sù tó bá ti yá kan tó yín náà ó ọwọ́ àwọn oníṣìláàmù kan ọwọ́ àmúgbé wa mú ọwọ́ bẹ̀rẹ̀ sí ti ẹgbà fún un ẹ̀rọ eléyìí nìkan tó bá rí ti sá lọ sí àgbéyè bá kó oníṣìláàmù àmọ́ ẹ̀ fèsì gbogbo ẹ̀fún náà ní pé àkó ní mutí máa o ẹ̀ nítorí báyìí báyìí báyìí báyìí ò ní jalè máa o ò ní ṣe ìdílá máa o ò ní ṣe báyìí ò ní ṣe báyìí o ò ní ṣe o ètò jẹ́ pé tó bá fẹ́ wọlé ìsìláàmù yóò ti kìí ṣe bẹ́ẹ̀ ni ẹni tí a bá tún wá sínú yóò ní kẹ́ẹ̀sì má jẹ́ tẹ́ má wà nínú àwọn mẹ́mbà àwọn tí ń tẹ̀ wà náà àwọn ẹgbẹ́ awo Islam ní a mọ̀ tó ìdílé tó bẹ̀rẹ̀ lẹ́sìn máa yá àwọn ìlú pé pẹ̀lú jẹ̀kẹ́ awo lọ́wọ́ òun náà ló ti wá sí ẹ̀hún ẹ̀rí ẹ̀lú náà ló lé mùsùlùmí ẹ̀ yóò wọ ọsọ sáyé yóò wọ kí ni kàtí táwọn olóògbé máa wọ̀ ọ̀hún ní ibi tó ẹ̀rí káyọ̀ tó máa ń ìmúra àwọn aláwọ̀ so islam catholic islam bí anabi sallallahu alayhi wa sallam tó tó tó sáwọn yẹn ẹni tí ó bá wọ ní islam ló wọ àìmọye àwọn tí wọn fi àjẹ kókó mọsí islam ní kí ló ń wò sí kò sí náà ó máa tẹ̀yàn káwọ́ sí wọn ò lẹ́sàn yẹn sàlàyé fún ẹni yẹn ìgbà ìbá islam ṣe rí náà lẹ́yìn láti lọ kọ́dù ẹ̀ ó náà lọ́wọ́ bá àlejò láti yẹ fún wa pé sàlámù ìyá hàtà àmàtàlà ìkàdù òru ọjọ́ bí lè láti kọ́dù ìbá bọ́ sí ẹ̀ wọ́n ní òru yìí ìpẹ́ àánú alasị ọlọ́run yóò máa bẹ lórí yàní àwọn mọ̀láìkà wọn máa ṣe kíni wọ́n máa tọrọ wọn tọrọ àwọn tó bá ti àwọn tó ń tó láti gbogbo bá ń tọrọ lọ́dọ̀ ọlọ́ọ̀bà nìkan láti tòun ọlọ́ọ̀bà nìkan lọ́sẹ̀ kíni ló ti gbà lọ́wọ́ òkú náà ni ọlọ́ọ̀bà nìkan lágbà wọn sọ nínú àpòlìsì tóra yìí ní àpapọ̀ tabawo tóra yìí á rí pé àwọn lá àwọn lá yìí ti bẹ nínú tóra yìí nínú àwọn ọlá tó wà bẹ́ẹ̀ òun náà ni pé ọlọ́ọ̀bà àlejọ́lá ó sọ Al-Qur'an tó jẹ́ pé ọ òun náà yóò máa jẹ́ gbogbo ẹ̀dá yóò sì tókùnfà orí láyà tàbíyàmà inú Lailatul òun náà àlejọ́lá sọ kalẹ̀ bákan náà ẹni òun yìí òun wá bí ní tóbi pẹ̀lú ó kọ́ rẹ̀ pẹ̀lú tí ọlọ́ọ̀bá àríkẹ́ láti wá sọ pé wà máa àjọ́ọ́kà máa lè ìlàtò ìfàjú kí ló fi mọ ẹ́ jẹ́wà lẹ́bí mọ táǹtò ní ìlàtò ìfàjú ó fi ọ̀pẹ́ ìtàn yẹn tóbi òun náà ọlọ́ọ̀bá àríkẹ́ láti gẹ́ni ló fi ṣe tẹ̀síìmù rẹ̀ ó tún ṣe gẹ́ni ó tún tún pè láti kùnú pé ìlàtò ní ọ̀nà tó jẹ́ pé kò sí àsìkò méjì tí àwọn mọ̀láìkà òsì fún mi tí wọ́n sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ àwọn mọ̀láìkà yìí tánbá wá sọ̀kalẹ̀ kìí ṣe pé wọ́n fẹ́ sọ̀kalẹ̀ láti wá lọ lè fi àjà àwọn èèyàn ó kìí ṣe pé wọ́n sọ̀kalẹ̀ láti kíni láti sọ̀kalẹ̀ láti lọ lè kó ìparun láti pa àwọn àjọ kárẹ́ wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú kíni wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú kẹ ọlọ́wọ́n bá rí jọlá òun náà làwọn mọ̀láìkà òsì kíni wọ́n máa tún sọ̀kalẹ̀ nínú àwọn aláfin bẹ́ fún òun náà ni pé òrùlé látò kọ́jú yìí àlàáfíà ní wàá gbogbo ẹ̀ pátápátá àsàlámù tó bíyà nílẹ̀ ẹ̀kọ́ ọ̀là kó ní ti ìyá ọlọ́wọ́n bá rí jọlá òun náà ni ó ti òun náà ni ó máa bẹ fún ẹrú tó bá nínú àwọn ọlábíńdẹ́kúlẹ̀ lápẹ̀kọ́dù yìí òun náà ni pé a rí pé ó di di súrà kan òun lọ́wọ́ bá àríkọ láti kọ̀ nípa ìlápẹ̀kùdílẹ̀ bó ti lọ́lá tó láti bẹ̀rẹ̀ sí parí ìlà àgbẹ̀dà òdílẹ̀ ìlápẹ̀kọ́dù tó fi dé ní sàlámù ní àdáàmù ìlà ìfàjì ọlọ́wọ́ bá àríkọ lọ́wọ́ sọ̀rọ̀ nǹkan kan ní inú súrà yẹn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ìlápẹ̀kọ́dù yìí òun nìkan náà lọ́wọ́ bá àríkọ láti kí tó jẹ́ pé a máa wá ka súrà yìí ilà yọ̀ mi kì í àmà tá a bá ti ń ka orí ìṣúwájú súrà yìí ìbẹ̀ láti máa ti a máa rí kékeré a máa rí pé yóò máa túmọ̀ sí pé ọlá orí náà lá ìbẹ̀ nígbẹ́ láti ń pàdé nínú àwọn ọlá ti ń láti pàdé yìí òun náà ni àdìsá ní sallallahu alaihi wasallam tó wà ní sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ Muslim nínú àdìsá Abu Hurairah radiyallahu anhu àdìsá alaihi wasallam ní man qama laylatal qadri imanan wa غفر له ما تقدم من ذنبه ọlọ́ọ̀bá àríkọ́lá ní ẹnikẹ́ni tó bá ti dé ní òru Laylatul Qadr ìmáànà pẹ̀lú ìgbàgbọ́ ya ẹni mi ní òdodo pẹ̀lú ìgbàgbọ́ ya ó sì tún pẹ̀lú ẹ orin ní kámọ́sálá ìdíje ìmáàlá ó nígbàgbọ́ sí pé ìtọ́nà ọba àníṣẹ́ lásọ pé bí ó ṣe rí náà nì pẹ̀lú ìgbàgbọ́ wà sí sáàbà ní èyàn sì gbọ́dọ̀ máa ṣe kíni èyàn gbọ́dọ̀ máa retí orí ẹ̀sáàbù ẹ̀ kó máa retí kíni kó ọba àlẹ́yìn tó bá ti wá sí ẹni tó bá dìde lórí ìlera tó kọ́ bí yìí o pẹ̀lú gbàgbọ́ tí sì ń retí olóòtú ọlọ́wọ́ bá nìkan náà ó bìrọ̀ lọ́wọ́ máa ń tàkọ́jà máa ń tẹ̀lé ọlọ́wọ́ bá nìkan ọlọ́wọ́ fèrè ní àwọn ẹ̀fẹ́ rẹ̀ tó ti tẹ̀lé yìí ẹ́ ọlọ́wọ́ bá nìkan ọlọ́wọ́ kékeré yóò tẹ̀lé rẹ̀ jẹ́ tó eléyìí náà nínú àwọn orin nínú àwọn ọ̀la ńláńlá tí ẹ̀yẹn pẹ̀lú ẹ̀sùn tó àtàlákì ara káàkiri nípa bá lẹ́yìn lọ́kùnrin pàdé yìí àbẹ̀rẹ̀ ọba àdìgbẹ́lá ọdún tá a bá ti ń dáadáa bẹ́ẹ̀ kọ́lọ̀ ọba àdìgbẹ́lá kó mọ̀jẹ̀ sí ẹ̀dá mi ní ìlú ẹ̀ kó mọ̀jẹ̀ sí ṣèkà ní onímọ̀ nínú ẹ̀ ẹ̀yìn tí ó ṣe é ní àkọ́mọ́ kọ́lọ̀ ọba àdìgbẹ́lá kọ́lọ̀ ọba àdìgbẹ́lá kó wá tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ìlànà ìwọ̀n ìlú àdìgbà والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك náà wọ́n lè bá wà nílé kan tí wọ́n ti àwòrán sí èrò lágbára ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọmọ nílé ẹ̀ tó yẹ pé inú ilé bàbá rẹ̀ ní ẹ̀ sábà rẹ̀ sọ wá bí ìyá láyá rẹ̀ dá ògbé mọ́tò òkú bẹ́ẹ̀ àdúgbò àdìjá rẹ̀ <laughs> pé wọ́n mọ̀ oníṣẹ́ wá sí ilé láti ìkọ́ sí bẹ́ẹ̀ àdúgbò wá kínú nínú rẹ̀ títí màláìkà òní wọ̀bẹ̀ so àdúgbò àdúgbò àdúgbò màláìkà òní wọ̀bẹ̀ so ìwọ ló fi hàn láti gíní láti kó ní láti máa tó wá fẹ́ kírun kò ní kírun bẹ́ẹ̀ ẹ̀ eh, kọ́dà bó ti fàràǹdà kọ́dà bó ti fà wọ́n náà ṣe kó máa gbẹ̀dọ̀ àti kíni láti máa lọ lè sínú rẹ̀ nínú mọ́tíláṣí tó bá ti àsìkò ní láti kọ́ nìyẹn ó gbìyànjú àti kíni láti lọ lè ṣe ìṣìká nítorí pé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tí màláìkà wà wọlé yóò bá wọn yóò fi àwọn ẹlẹ̀ sí ẹ̀jẹ̀ kan nínú ilé kan ẹ̀ eh, tó ànábì ti ní màláìkà òun ti fi ní ànábì ní màláìkà òun wọ̀ bẹ̀ tó bí eléyìí ti rí nù tó ẹlòmíràn làákẹ́ máa kakọ̀ làákẹ́ ẹlòmíràn ń bẹ àwọn mú kára àbí nàìjíríà ayébọ̀n ní kọ́ nǹkan tá a ti kí ni nǹkan tá a ti wọ̀n ní kọ́ kalẹ̀ nù pé àwọn àbílù àti ọ̀síwò kọ́ tí wọ́n á ní máa kọ́ tó eléyìí kò takora wọn tó àwọn màláìkà kan bẹ tó jẹ́ pé àwọn màláìkà yẹn wọ́n ti wà pẹ̀lú àwọn pẹ̀lú èèyàn permanently kò sí tó bá wà ní ọ̀sí pẹ̀lú ẹ̀ ẹ́ so àmọ́ àwọn màláìkà rahma màláìkà àánú tó tí wọ́n gbà àánú bọ̀ ẹ́ àwọn màláìkà ìkẹ́ àwọn ni wò ní ṣe kíni àwọn ni wò ní wọlé kí ti báwọn ní wà ẹ̀kún ò ní wá nítorí pé kíni nítorí pé àìsàn tí wọ́n rí lọ́dọ̀ rẹ̀ wallahu ta'ala a'lam náà parí ìṣẹ́lá mọ́ta. Ẹ àti màrí náà. Náà, wọ́n rẹ̀ sí títà tó fẹ́ lo nìkan tí àwọn òbí rẹ̀ wọ́n wá gbà fún olùkọ́ tó àkọ́kọ́ náà ìmọ̀ àbá gba irú ẹni báyìí òun náà ni pé kó wá ọ̀nà láti ṣàlàyé fún òbí rẹ̀ ní pé ẹ̀sìn ọlọ́wọ́ bá ti jọlá ni kó wá àwọn àbá ní ó bá ti kéré ní ó bá ti àlàyé fún òbí rẹ̀ òun dẹ́gbà tó bá ti wá ṣàlàyé fún ìgbẹ́kùnrẹ́ lọ́nà tí ó ti kéré tí ó gbà yé tó òfin ọlọ́wọ́ bá ti jọlá ni kó máa tẹ̀lé tó wá di pé wọ́n á bìyà jẹ́ kí ẹ̀ tó irú ẹni bẹ́ẹ̀ tó bá sílẹ̀ tí ò bá lù kò lẹ́sẹ̀ lọ́sọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ àti ìjọba tó látara pé kíni látara pé wọ́n jẹ́ nípa ẹni kò sí ní kápá lórí rẹ̀ láti fi bá wọn ọba ọ̀tàrà àlẹ́ Nam? Òjò òmùn náà. Nígbàgbó. Nam? wọ́n ní ẹni tó jẹ́ pé oògùn òun èdè tó máa ń jóògùn ẹ̀ òun ò ṣe olóògùn oògùn abẹ́nupọ̀pọ̀ ẹ̀ òun kà máa ń ṣe àgúnmu ẹ̀ oògùn bà kápá bá dá yóò bá yọ̀ tó gbogbo àwọn nǹkan yẹn tẹ́rí Yorùbá àbòsí tí Yorùbá máa ń ṣe ẹ̀ òun náà ni pé Yorùbá fún èyí tí yàtọ̀ láàrin ogun ogun abẹnugọ̀ngọ̀ àti ogun ìwòsàn ogun náà ni ó mọ̀ tó bẹ̀ tó òun náà ni mú ọmọ túnmọ̀ yàtọ̀ tó wà láàrin àjàwà tó jẹ́ pé òun náà ni dípù táàpẹ̀ ní medicine ẹlẹ́kùn nínú èdè ìbò gan ní yàtọ̀ sí láàrin medicine àti kínápórúkọ rẹ̀ ní àti tam àbí àti kínápórúkọ magic yàtọ̀ wà láàrin rẹ̀ láhùn so ìdáàpẹ̀ ní half àbí ìdáàpẹ̀ ní medicine àwọn èyí ògùn ìwòsàn ni tó jẹ́ pé àlẹ́

wọ́n tẹ̀ tó wá sọ ẹni bá ń tuntun náà sí bí ẹbí bí ẹ̀dá mi bí ẹ̀dá mi àwọn àwọn tó náà àwọn ẹ̀nà máa máa gbò so káàbá ẹni tó mà tó sì mà nípa rẹ̀ tó sì mẹ̀wọ́n rẹ̀ kò sí ẹ̀kọ́ tó burú bẹ̀ inú rọ̀yàn

ní ije ìgbẹ́ rẹ̀ tí ẹ bá mọ̀ nípa ẹ̀kọ́ àìpé wòsàn ni èyí sẹ̀gbìn èyí sẹ̀gbìn tó gbogbo ẹranko tó àbáṣe máa jẹra wọn ẹ̀ ìtọ́ wọn àti bẹ́ẹ̀ wọn nǹkan tó bá ní. so irú ẹgbẹ́ yẹn sàgó òun náà ni ó má tí ó máa mọ́ra wọn so bá mọ̀ nípa àgbẹ̀ ó máa ṣe báwọn yẹn ẹ̀kọ́ mọ̀ títí òṣùwà kò tí tó burú bẹ́ẹ̀ àmọ́ nígbà tó wà wádọ̀ rẹ tó wà ní kí n tó sàgbó fún ọ àkọ́kọ́ yẹ wò náà ibi tí sọ̀rọ̀ ti wá ẹ̀ ògbóró àwọn ilé ìkòkò jù wọn àbí àwọn agbó méjì ó tó máa fi àwọn mẹ́jẹ̀ gbé ní kìí ti ti pé ìdí ìrò gbọ́dọ̀ kalẹ̀ ẹ̀ tó bá ti fẹ́ agbó rẹ̀ níti báyìí tàbá ti ṣe ìdí ìrò gbọ́dọ̀ kalẹ̀ àgbà tó bá fẹ́ mú ní ìsìn ó jòkó lérí ojú òjòkó owó àwọn ìjọba yẹn tó bá tí ò bá ti dáhà májèmú tó takò kíní kò sí tó gbórí àwọn àgbo yẹn ọ̀tà á jẹ́ àwọn oníjíjó oníṣìí àwọn fẹ́rẹ́ ọgbà àwọn kan yẹn nìṣìí tó jẹ́ àwọn oògùn tó jẹ́ oògùn tìṣe ìkọ́ ni eléyìí náà nìkan eléyìí ni haram tó ti ẹgbẹ́ ẹgbẹ́ náà ta'ala a'lam náà. wàlúùsọ̀rọ̀ àbẹ̀wò ó ti bẹ̀rẹ̀ kan ó bẹ̀rẹ̀

ọlọ́run ní ẹ má jẹ ẹ má mú mi ọwá ẹ̀ oúnjẹ ó mú mi ọ̀pọ̀ bọ́lọ̀mù agídí nù so irú eléyìí ní ìrìn ẹ̀jẹ̀ ńlá ni so tún láti yóò ti lékene yóò ti san àwẹ̀ yẹn parẹ́ pàṣẹ ọ̀gá ọ̀nà balọ̀ tán yóò máa wá kún fún ìtúbá lọ́pọ̀lọpọ̀ so kò sí kàfàrà kẹta kí rẹ̀ báwọn kékeré báyà wa ní ó bàrẹ̀ sí sí àríwá àti kò sí kàfàrà fún tó ẹ pé ó jẹun àmọ́ tó wáyé tó ọ̀nà tó so eléyìí yóò san àwẹ̀ yẹn padà yóò ṣe kíni yóò sì san tí wọ́n ní tó jẹ́ bàbára rẹ̀ òun náà pé ó bọ́kùnrin ọ̀rọ̀ ẹ̀rú tí ò bá lágbára ó gba àwẹ̀ nínú àwẹ̀ oṣù méjìlẹ̀ ẹ̀rí àwọn nọ́ọ̀tọ̀ tí ò bá lágbára kó bọ́ ẹ̀mẹ́rò èèyàn títì bàbára rẹ̀ nù tó rinlẹ̀ tí ò sí èméjì bẹ́ẹ̀ ẹ̀dùnbà mi ti lọ́dọ̀ gbogbo àwọn onímọ̀ ẹ̀ àwọn tí wọ́n pé kò sí èméjì bẹ́ẹ̀ òtẹ́wá ti ní báwọn tí ń sọ̀ tàbí báwọn oníṣìí lẹ́rẹ̀ fẹ́ẹ̀sì ẹ̀ nǹkan é ni kò sí àpẹẹrú bẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn àbá lórí pé ìwọ́n tó bá bàbá tó wá báyàwó rẹ̀ sùn lọ́sàn Ramadan ẹ̀ ìwọ́n tó báyàwó rẹ̀ sùn lọ́sàn Ramadan tó gbogbo tó wá wù ọ̀nà tó wá wù tó mú ọ tó báyàwó rẹ̀ sùn lọ́sàn Ramadan àwọn ẹlẹ́tì bàjẹ́ o ẹ̀dì bá tó ti dára kàfàrà ìwọ́n má lè fi àwọn onígbọ̀gbọ̀ tó wá bíi nínú kọ́ni máa Thank you. náà wọ́n ní obìnrin tí ó lóyún oyún wà bí oṣù mẹ́ta tó ó wá ní ẹ̀jẹ̀ òkú tí wọ́n ní ẹ̀jẹ̀ ó tó wá lọ títù wọ́n ní oyún yẹn tó wá lọ́kùn sí ìgbà tó soyún wípé irú kí ni ìdájọ́ irú obìnrin báyìí tó irú obìnrin báyìí ẹ̀jẹ̀ rẹ̀ bákan méjì ni tó wọ́n bá kọ̀ǹfà mẹ́fún pé ẹ̀jẹ̀ yẹn kìí ṣe kí ni kìí ṣe ẹ̀jẹ̀ háìbọ̀ ẹ̀dẹ̀ bá mi torí pé nínú àwọn ọ̀nà tó rí à pé má sábà ṣe ìfẹ́ lómi tó yẹ pé tó wá wà lóyún nínú tí ó sì lè máa wù ní ó lè máa ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tòǹgbà tí ò nọ́mà náà ni ó sì lè kó lè rí bẹ́ẹ̀ tòkó báyìí kó wà kọ̀ọ̀kan pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mẹ́sìsì torí ẹ̀ náà ní kí òun náà ni kò tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn nǹkan kan náà ló kọlù kàtà ní ṣe wọ́n ti ń jíjẹ̀ pé à ń yóò máa ṣe wọn yóò sì máa ṣe kíni yóò sì máa yóò máa gbà wẹ̀ torí ẹni báwọn oníṣẹ́ pé pé òun wá ṣe kíni òun wá ti ó ti fi hẹ́rẹ̀ láwọn àsìkò yẹn tó jẹ́ pé òun wò pé kíni pé bóyá òun ní kí ẹ̀mọ̀ tí wàá ti tó ṣe kíni tó máa ìdájọ́ rẹ̀ torí eléyìí ní kó wo àwọn ọjọ́ tí òfin kí irun yẹn tó kó bí ẹni tó ṣe kíni kó dá àwọn irun yẹn padà nítorí pé òfin àwọn láì ṣe kíni àìkí ìwọ̀n rẹ̀ oníṣẹ́ kò tiẹ̀ sí ìṣùgbọ́n láì sí ìgbà yìí tó ká gbé kíni àìmọ́ni nígbà wọn òkèèrè tó báyá àìsàn ní òkèèrè tó báyá ìwájú ọlọ́run tààlà ààrẹ ìta سبحانك اللهم وبحمدك náà wọ́n ní ẹ̀sìn gbọ́lọ́dọ̀ àwọn oníbíyà àwọn afúnwọn níbi nígbà ní epo láti nìkan àwọn alẹ́ máa dàájú bí oúnjẹ tó tó máa dàájú bí oúnjẹ náà lè jẹ́ oúnjẹ òun lè máa jẹ́ kí ẹ má jẹ oúnjẹ rẹ ẹ̀dùn bá oríṣi torí pé kí ni sí oúnjẹ náà bá máa jẹ tó ẹ̀dùnká ẹ̀dùn jẹ́ kí ni tíhìrù àwọn nǹkan tíhìrù wọn náà ni wọn náà ló sí ẹ̀ wọ́n lè lókun sọ ni ẹ̀ tó bẹ́ẹ̀ ọ̀nà tí ẹ̀ máa ń gbà wá sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀bà àdìsọ lánàá tó ló gbà bí ti mà tó kí ẹ má jẹ kí ni kí ẹ jẹ nǹkan yẹn kí ẹ wá nǹkan ni so ọ̀rọ̀ yẹn ìyàtọ̀ inú wà lórí ẹ̀ lórí pé àgbọ̀lá sọ pé àgbọ̀lá sọ pé ó so àrínà àwọn onímọ̀ tí wọ́n sọ pé ibi ìwọ̀n gbà sí àlùbájà yìí bá ti yọ ní ìrìn alákọ̀ọ́kọ́ yẹn so òun náà ní ìwọ̀n tó tó jẹ́ pé àṣìṣe oúnjẹ sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ lórí ó ti di kíláàsì ó ti dè láti tó báyìí tó ń pé pé nígbà tí àgbájá lè fi yọ ìdí àkọ́kọ́ pé yẹn nìkan tó irun yẹn ò ní sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ lórí dégò pé wàá sọ pé irun yẹn ló ojú oorun tí ń sùn lọ pé lẹ́gbà tí àgbájá lè bá ti yọ tó lẹ́gbà tí ẹ̀sìn ẹlẹ́kejì ẹ̀ wà pé ẹ̀ wà pé àgbàlá tó káyọ̀ náà tó bẹ́ẹ̀ ni àwọn míì wà tó lọ́jọ́ pé àwọn sọ pé ẹgbẹ́ bá mi kò náà ní ìtọ́jú lórí ìtọ́jú èsì ọ̀tẹ̀ tó ìyàtọ̀ níwà lórí ẹ̀. sọ̀rọ̀ ní àlọ́ àtọ́jú ẹ̀dá lọ́wọ́ sọ̀rọ̀ àmì ọ̀dà àti àyè lágbára lọ́la tó lérí mọ́kálà yìí ìwà àwọn ìdílé àti òbílà sọ̀rọ̀ nípa rẹ̀ tó dáàbò mọ́ àwọn ẹ̀rí tí àwọn ìdílé yìí wá tó dáàbò máa